وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́wọ́n bá kọ́lọ̀n kó gba àdúrà ní kọ̀ọ̀kan wa dáadáa tí à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ má ṣe ṣe fún wa eléyìí tí à fẹ́ láburú kọ́lọ́ má ṣe gbé jìnnà sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo ń tọ́lọ́run sì ti ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ń dáadáa kọ́lọ́ má jù ú bàjẹ́ èyí tó ń dùn wá nú kọlọmájì ó dìbànú jẹ́ èyí tó sì ń bá wa nú sọ di ìdùnnú fún ẹnì wa gẹ́gẹ́ bí ètò wa ètò yín hálkọ̀ wa ti ọsẹ ọsẹ. eléyìí tí a máa ń ṣe ní yọmọlẹ̀ ahad ní gbogbo ọjọ sunday báyìí báadà sọlá ti là ásìr nígbà tí a bá kí ásìrì tán ọba kó fún ẹnì wa kó fi wá ṣe kó sì ṣe àlékún ìtẹ́ àti àánú ẹ̀ kó ṣe lé ẹnìkọ̀ọ̀kan wa lórí gẹ́gẹ́ bí ibi tí a dúró sí òun náà ni ọ̀rọ̀ nípa tírà eléyìí tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tí a sì ti sọ̀rọ̀ tó pọ̀ nípa tírà yìí tírà tí a pè ní nìdáwò am min ulamahi ìyẹn náà ni ìpèpè gbogbogbò láti àwọn àfáà tí wọ́n wá láti ilé ọlọ́run ọba ilé ọlọ́run ilẹ̀ tí ó mọ́ ilẹ̀ mímọ́ láti ìlú Saudiya kí ọlọ́run ọba kó má ṣe bá wa san àwọn àfáà ní ẹ̀sùn rere nìdáhùn am ti gbogbogbò adẹ̀sọ fún wa tíra ilé tí a parí òun náà ni ad-durusu al-muhimma umma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo àlùmọ̀ pátápátá eléyìí náà ìpèpè gbogbogbò láti ọ̀dọ̀ àwọn àfa ẹ̀sìn léyìí tó túmọ̀ sí wípé àwọn nǹkan tí wọ́n fẹ́ pè wá sí kò sẹ́ni tí ó kàn ó kàn ọmọdé ó kàn àgbà ó kàn ọkùnrin ó kàn obìnrin ó kàn àfa ó kàn ọmọ kéwú ó kàn aṣíwájú ó sì kàn àwọn ọmọlẹ́yìn àti wá ṣàlàyé fún wa nípa ìtìsíwájú nínú tíra yìí mùkọ́dímà nípa ọ̀rọ̀ tí àwọn àfáà sọ fún wa nípa pàtàkì ohun tó ń jẹ́ ojúṣe àwọn àfáà ẹ̀sìn àti wípé iṣẹ́ ọlọ́run ọba àlékiọlá kò gbọ́dọ̀ dúró nígbà kan torọ́lọ́run ní kuntum khayra umma ukhrijat linnas ẹ̀yin mùsùlùmí ọlọ́run ní ẹ̀yin náà ní ìjọ tó dáa jùlọ agbẹ̀yìn dìde fáwọn ọmọ ènìyàn kẹ́ lè máa pàṣẹ dáadáa kẹ́ máa pè wọ́n síbi dáadáa òun náà ní Islam kẹ́ máa pàṣẹ dáadáa fún wọn kẹ́ sì máa kọ̀ fún wọn kúrò níbi aburú eléyìí tí a wá fẹ́ wò lénìí nígbà tí a wá bẹ̀rẹ̀ nínú mọ̀kọ́dímọ̀ nǹkan àkọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ nọ́ọ̀sù òun náà ni pé fa inna na'taqidu anna Allaha wahidun fi rububiyyatihi wọ́n sọ fún wa wípé ohun tó jẹ́ àdìsọ́kàn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ òun náà ni pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni nínú ìmájí ọlọ́run òun nìkan ló dá wa òun nìkan ló ń pèsè fún wa òun nìkan ló ń ṣọ́ wa ló ń dáàbò bò wa wà fi olùhìyàtìhì òun nìkan sì ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wà fi àsìmáìhì wà sífàtìhì àti pé níbi àwọn orúkọ ọlọ́run ọlọ́run nìkan ló ń jẹ́ àwọn orúkọ yìí àwọn òròyìn tí a sì fi ròyìn ọlọ́run ọlọ́run ọba nìkan ni ó ń jẹ́ bẹ́ẹ̀ ká mọ̀ pé kò sẹ́ni tó dá wa àyàfi ọlọ́run kò sẹ́ni tí ó ń pèsè fún wa àyàfi ọlọ́run ọba yìí náà bákan náà nínú àwọn nǹkan tí a ti pè wá sí òun náà ni wípé ọlọ́run ọba ó ń bẹ ní sánmọ̀ ọlọ́run ò sí ní gbogbo kéèyàn má sọ pé gbogbo bí lọ́lọ́run wà ibo lọ́lọ́run wà jọmọ́ ọlọ́run wà ní sánmọ̀ òkè sánmọ̀ lọ́hùn lọ́hùn ni ọlọ́run ọba wà. a sì sọ fún wa nípa pé àwọn nǹkan tá gbọ́dọ̀ gbìyànjú tá gbọ́dọ̀ jìnà sí tá bá fi ròyìn ọlọ́run a gbọ́dọ̀ jìyàn sí jìnà sí àtẹkìyìf òun náà ni kéif kọ́sọ wípé ọlọ́run ọba ń ṣe nǹkan kan ká wá béèrè pé báwo nísìnyí fàpẹrẹ ká máa sọ wípé ọlọ́run bá ń sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá sí sánmọ̀ ayé ní ìgbà tí ó bá di ní òru tóru bá kú tó bá dá sí mẹ́ta tó kù ìdá kẹta káwá máa béèrè pé báwo lọ́lọ́run ti fẹ́ sọ̀kalẹ̀ àní láti béèrè àtàhrif àwọn nǹkan tí ọlọ́run bá bá fi ròyìn ara rẹ̀ àgbọ́dọ̀ máa yí padà tọ́lọ́run bá sọ pé òun ní ọwọ́ ká sọ pé ọlọ́run ò lọ́wọ́ agbára ni ọlọ́run ọba ní ṣó ti yé bákan náà ni àtàfíìl àwọn nǹkan tó náà bá wá ní ìka tiẹ̀ wá sọ pé lọ́hùn ò ní rárá a sì gbọ́dọ̀ fi àwọn nǹkan tó ni a gbọ́dọ̀ fi jọ tèèyàn kan wá sọ pé ọwọ́ ọlọ́hun dàbí tèèyàn rárá o ọwọ́ ọlọ́hun dàbí tẹranko kan rárá o bóò lọ́lọ́hun ọwọ́ ọlọ́hun ṣe rí àmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ so ìmọ̀ ẹ̀ bá ní ó wà eléyìí jẹ́nu àwọn nǹkan tí a pè wá sí a ti sọ̀rọ̀ alimami malik tó ní alistiwa ma'lum walikeifu majuhul wasuwala anihu bidia wasuwala aniha bidia ọ̀rọ̀ tí mọ́mù malik sọ wípé ká sọ wípé ọlọ́run bá ní kí ọlá òkè lọ́lọ́run wà pé ọlọ́run bá wà ní òkè ó lọ sókè ohun tá a mọ̀ ní tọ́ bá ní nǹkan wà nílẹ̀ ó lọ sókè wàlíkẹ́ ìfòmọ̀jùhùl káwa máa béèrè pé bó lọ́lọ́run ṣe lọ sókè gangan eléyìí kò sẹ́ni mọ̀ wàlí ìmánu bíhi wájib ká gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó lọ́n fi ròyìn ara rẹ̀ ká gbàgbọ́ ọ̀rọ̀ yàn ni wàsíwálò àníhù bídàá káwa máa béèrè béèrè ìbéèrè tí ò wúlò nípa pé ẹ báwo lọ́wọ́ ọlọ́run ṣe rí gan eléyìí àdáadáa lẹ̀ ni a sì rí ọ̀rọ̀ járíà ẹni tánàbí arábìnrin kan tó jẹ́ ẹrúbìnrin tánàbí sallallahu alaihi wasallam ń béèrè lọ́wọ́ ẹ̀ pé àyìnà Allah arábìnrin sọ wípé òfin sàmà ànábì sallallahu alaihi wasallam ń bi arábìnrin pé ibo lọ́lọ́run wà arábìnrin ní sọmọdụ ló wà ó ní man ana ànábì wá béèrè pé èmi tí mo wá wájú èyí ta ni mí ó ní àtẹ́kìdù ẹni sọ wípé anta nlọ. arábìnrin sọ pé ànábì ọlọ́run ọba ní ẹ òjíṣẹ́ ọlọ́run ní ẹ ànábì sọ pé àtẹ́kìdù àtìkùhà ó sọ fún ẹni tó ọ̀gá ẹ̀ pé ó yá sílẹ̀ fa obìnrin eléyìí onígbàgbọ́ ni. ilé ìjẹ́nu àwọn nǹkan tí àpèrà wa sí adẹ̀dí óyé wa náà wípé ọlọ́run ọba tá bá ń sọ̀rọ̀ rẹ̀ la tukilluhu as-sama wala tuzilluhu kéèyàn máa rò pé inú sánmọ̀ gangan ni ọlọ́run ọba wa wasi'a kursiyyuhu as-samawati wal-ard ibi tó jẹ́ wípé mọ́ọ́dẹ́rù sàkọ́ì àyè tí ọlọ́run bá gbé ẹsẹ̀ lé gan ó tóbi ju sánmọ̀ àti lọ bóòlù ọlọ́run bá gan ṣe fẹ́ tó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn nǹkan ìmọ̀ tó pamọ́ fún wa ni kọ́lọ́n bá fi wá ṣe kò ń gẹ̀ dáadáa eléyìí jẹ́ nǹkan àdìsọ́kàn alákọ̀ọ́kọ́ adẹ̀ sọ fún wa pé tíra yìí láàrin bíi ọ̀sẹ̀ mẹ́rin àbí márùn-ún sí mẹ́fà kọ́lọ́n jẹ́ kí a lè bá débi tí à ń lọ insha Allah eléyìí tí ó tẹ̀lé tó jẹ́lẹ̀ kejì nínú tí a gbọ́dọ̀ dìsọ́kàn òun náà níbi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ lénìí kọ́lọ́n kó mú gbà láyè wa ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn-ún ìhun ló wù wá kí adé kádẹ̀ dúró sórí ẹlẹ́ẹ̀karùn tí ọlọ́run bá ní kí ọlá kọ́nà bá múgbà láyé wa bẹ́ẹ̀ náà tí àyè bá ti wà àtúlẹ̀ tẹ̀síwájú ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà sọ wípé ohun tó jẹ́ ìgbàgbọ́ àwa mùsùlùmí wà náà ẹ̀tẹ́pìk a ní ní àdìsọ́kàn àdìsọ́kàn wípé anna ibadata ghayri llahi shirkun akbar pé kéèyàn máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba ṣírìkún akbarun ìṣẹ́bọ sọ́lọ́run tó tóbi ni wà ṣírìkún ọ̀hán ìṣẹ́bọ sọ́lọ́run ọba ó pín sí méjì ṣírìkún akbarun ìṣẹ́bọ eléyìí tó jẹ́ wípé tóbi wà ṣírìkún asgor àti eléyìí tó kéré ìṣẹ́bọ tí a pè ní ṣírìkún akbarun eléyìí tó tóbi yukhriju anil milla ó máa ń yọ̀yàn kúrò nínú islam téèyàn bá ti ṣe ẹbọ ẹbọ tó tóbi ó máa ń yọ̀yàn kúrò nínú islam automatically tàdábàṣe li ghayrillah gẹ́gẹ́ bíi pé kéèyàn máa dùn nǹkan kó pa ẹran fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hun bí ẹni tó ṣe wípé ó gbà fáwọn àlùjọ lóhùn wọ́n nírànlọ́wọ́ kan tó lè ṣe fóun ó wá pẹran fáwọn àlùjọ̀nù irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ ó sì ti kúrò nínú Islam wàmọ̀ yasjud lè họ́ ìrìlá abẹ́ni tó ń forí kọlẹ̀ tó ń forí kọlẹ̀ ó ń sujud fún nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba gẹ́gẹ́ bí ẹni tó ń kírun fún nǹkan míì tó yàtọ̀ sí ó ní nǹkan kan tó máa ń tọ́ epo sí bí ògùn àti àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ti gbogbo ẹ̀jẹ̀ tán. ó ní nǹkan kan tó máa ń tọ́ ẹbọ sí láràárọ̀ tó máa ń lọ wólẹ̀ fún tájúbà fún irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọ́nà o abẹ tó ń sin èèyàn nínú àwọn ẹ̀dá tí ọlọ́wọ́n bá dá wàṣírí kò nasgọ̀rọ̀ a sì rí nínú ìtó jẹ́ ìṣẹbọ tó kéré eléyìí tó jẹ́ wípé idha ta'addada qad yukhriju sahibahu minal iman àwọn ẹbọ kéékèèké tó bá ti pọ̀ tó ṣarajọ ó lè padà yọ̀yàn kúrò nínú islam kahalifi bi ghayrillah gẹ́gẹ́ bí kéèyàn mo fẹ́ búra ń sìn kó wá máa fi nǹkan míì tó yàtọ̀ sọ́nà ọba búra kéèyàn fẹ́ búra ànábì sallallahu alaihi wasallam oní mankana halifan fala yahlifi illa billah gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ búra kò gbọ́dọ̀ fi nǹkankan búra àyàfi ọlọ́wọ́n ọba ilé ìjẹ́nu tó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ mójútó àṣírík a gbọ́dọ̀ sáfù wàṣíríkù sarfu shay'in min haqqi Allahi li ghayri Allah ohun tó ń jẹ́ ẹbọ òun náà ni wípé nǹkankan nínú àwọn kan tó bá jẹ́ ẹ̀tọ́ títọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ọlọ́run káwá fi fún nǹkan míì tó yàtọ̀ sọlọ́run ẹbọ ṣíṣe ni a sì gbọ́dọ̀ sá a gbọ́dọ̀ sá jọmọ́ náà ọlọ́run bá ń sọ fún wa wípé nípa ọ̀rọ̀ ẹbọ ṣíṣe ó ní ìnáhù man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannata wa mawahu an-nar ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ti ṣe àlùjọ náà léèwọ̀ fún iná nírú ẹni bí a máa gbé ọlọ́wọ́n máa ṣe wá lọ́mọ náà ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba faqad harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar ọlọ́run bá ti ṣe àlùjànnà ní èèwọ̀ fún ibi tó máa máa gbé òun náà níná kọ́lọ̀ má ṣe wá ní ọmọ náà ìṣẹ́bọ sọ́lọ́hún ohun tó burú ni ohun tó burú ni ìṣẹ́bọ sí ọlọ́run ọba kọ́lọ̀ kó má ṣe wá ní ẹlẹ́bọ. wa anna du'a ghayri Allahi min abẹ́nikẹ́ni tó bá gbà wípé ká máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba nínú àwọn òkú kéèyàn máa pe òkú ń sìn wàlúhàn ibi àtẹ̀ntì ò sí níbi téèyàn wà báyìí báyìí káwa máa pè lẹ́yìn ọlọ́run òkú tó ti kú kéèyàn wà lọ sàárì ẹ̀ a orí yẹ òun kó má sùn lọ́rùn o kórì ìyá òun máa ṣe kí ni orí ìyá mi máa sùn lọ́rùn o irú ẹni bẹ́ẹ̀ náà ti ń ṣẹbọ sọ́lọ́run torókù tó ti kú kò lè gbọ́ ẹ àbí kéèyàn lọ síbi sàárè òkú kó wá máa lọ tọrọ àdúrà mẹ́ pẹ̀lú wípé ìwọ òkú tó wà nù sàárè ẹ̀yin tún súnmọ́ lọ́hùn jà wá lọ́hùn ẹ̀jọ́ o ẹ wá là o ẹ wá gbà wá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn máa pe àwọn nǹkan yìí ìṣẹbọ sọ́lọ́hun ọlọ́run ni wàá mọ̀nà àbọ́lù mímọ ìyẹ́dẹ̀ min dunillah man la yastajibu lahu ọlọ́run ní talẹ́ni náà tó fi ń sọnù jùlọ tó dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hun àwọn nǹkan tí wọ́n ń pè yìí wọn ní dá wọn lóhùn wa hum an du'aihim ghafilun kódà àwọn nǹkan tí wọ́n ń pè yìí wọn ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń pè àwọn ṣẹ̀mẹ̀ pé yà méjì nìyẹn kéèyàn máa pe nǹkan kó má dá lóhùn ohun tó tiẹ̀ tí wá ń pè tiẹ̀ wá gbọ́ ẹ̀mẹ̀ pé ká ló gbọ́ ni tí ò dá ló lè lóhùn mo tiẹ̀ wá pè látàárọ̀ kò tiẹ̀ wá dá mi lóhùn ṣùgbọ́n yà méjì tó jẹ́ ni pé èèyàn ń pe nǹkan ó wá rò pó ń gbọ́ kò mọ̀ pé kò gbọ́ ó ṣàwá tẹpẹlẹ mọ́ pé wẹ́ tí bá yà pé dáadáa á padà dáhùn ohun tó dẹ̀ ń pè yàn ṣe kí nìjọ mọ́ kò gbọ́ ó túmọ̀ sí wípé àwọn nǹkan tó ń pè yìí wọ́n ní ṣe wọ́n láǹfààní láéláé wàyídà àṣùṣirọ̀ náà tu ọlọ́run tó bá wá dọjú ta kó àwọn èèyàn jọ báyìí káànù láhùn àdá àwọn nǹkan táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run yá wá di ọ̀tá pẹ̀lú wọn pé rárá o à máa fara wọn já o ti hìm káfírí wá ṣe kẹfìrí sí ìmájọ́sìn fún wọn yẹn pé rárá o yín

إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run láwọn nǹkan tó ń pè yìí ò ní dá wọn lóhùn ọlọ́run lápèjúwe wọn ó wá dà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ mú mi ó fẹ́ mú mi ó wá tẹ ọwọ́ sókè báyìí kí wọ́n fẹ́ da omi sí ìyàn báyìí ṣẹ̀mẹ̀ pé ìyá ti rí pé wọ́n fẹ́ da omi ọwọ́ mẹ́wọ́ fẹ́ fi gbé omi pé kò gbé iṣẹ́ ni bó ṣe wá gbẹ́nu síbẹ̀ báyìí ẹni tó gbẹ́ ti gbẹ́ gan ó wá ríbi tó ti ń pọnmi níbi táàpù níbi táàpù táàpù yíyọ gbogbo oníkálukú ti mọ omi bí wọ́n ti pọnmi títí títí nígbà tó ń kọ̀ débẹ̀ báyìí bó ṣe ń nọwọ́ síbẹ̀ báyìí omi yẹn kọ̀ stọ́ọ̀pù ni bóyá mẹ́fà mú náà lọ omi bá dúró ṣe mọ̀ pé yà ńlá ni kí ọkàn yọ ti balẹ̀ pé ah omi omi omi omi ti dé kó kọ̀ máa ròbí mọ́ ni ọlọ́run lápèjúwe àwọn tó ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run nìyẹn nígbà tó bá ti ń fọkàn sí pé ah ó ti fẹ́ dá mi ló ti fẹ́ dá mi ló ti fẹ́ fún mi nǹkan yà kọ̀ lọ ni tí wọ́n lè fún wa ma du'ahu li kafirina illa fi dalal ọlọ́run ní gbogbo ẹni tí ò bá ti nígbàgbọ́ àdúrà tó bá ń ṣe òṣèkí ni kò wúlò ló fi jẹ́ pé tí ò bá nígbàgbọ́ tó bá ń ṣàdúrà àmìlì láti ṣàmì sí torí ń pàdúrà yẹn náà lè gbà tẹ́lẹ̀ kọ́lọ̀ kó bá ṣe gbàdúrà wa ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá ń gbàdúrà gbọ́dọ̀ máa ṣe kíni ó gbọ́dọ̀ nígbàgbọ́ ọlọ́run ní wàlíláhi yasjudu máa ń fi samawati wal ard ọlọ́run ní ẹ̀rí gbogbo tó wà ní gbogbo àwọn nǹkan àwọn èèyàn tó wà ní sọ́nà tó wà ní ulẹ̀ ọlọ́run ọba ló yẹ kó máa forí balẹ̀ fún ọ tọ́wọ́ àwọn wàkàrà bóyá afẹ́ ni a bá kọ̀ wàzìláàlùhùn bìlọ̀gọ̀dúnwì wà láàfọ́ọ̀lù kódà ìbòjì wa gan ọlọ́run ló yẹ kóun náà máa ṣe kí ni kó máa forí kanlẹ̀ fún kúl ọlọ́run ní kánọ́bì sọ fún wa mọ̀rọ́bù samawati wal ard talẹ̀ tó ní sọ́mọ̀ tó nílẹ̀ kólìlà ọlọ́run ló ní o kólìlà sọpọ́lọ́run ló ní kólì àfàtàkọ́sọ mẹ́ndóníhì àwòlíyà wá sọ fún wọn wípé tí ẹ wá fẹ́ máa mú nǹkan míì la yamlikuna li anfusihim naf'an wala darra àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yìí wọn ò lè ṣàǹfààní fúnra wọn wọn ò sì lè kó nira bara wọn ìwọ tó ń pè èèyàn lẹ́yìn ọlọ́run èèyàn yìí ò láǹfààní tó fẹ́ ṣe fún ẹ kò sì ní ìnira tó lè fi kàn ẹ́ ìwọ tó ń pe ògo ìwọ tó ń pe ṣọ̀gó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú táwọn èèyàn máa ń pè lẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan tẹ́ ń pè yìí ò lè ṣàǹfààní fún yín o kúl àlìyẹ̀tẹ́wì làámẹ́ wálbàfír ọlọ́run ní ìrẹ́ ànábì bá mi sọ fún wọn ṣé afọ́jú àtẹ̀ntórí wọn ṣé nǹkan kan náà ni wọn. àlìtẹ̀sẹ̀wì kùlùmáàtù wa nóòr ọlọ́run ní òkòkò àtìmọ́lẹ̀ ṣé nǹkan kan náà ni wọn. àmì àlùlílá ìṣúrọ̀ká àbáwò èèyàn fẹ́ máa fi nǹkan míì wọ́n fẹ́ máa pe nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba kọ́lákù kà kọ́lùkè kó wá jẹ́ páwọn nǹkan tó ń pè lẹ́yìn ọlọ́run yìí àwọn náà dá nǹkan gẹ́gẹ́ bọ́lá ọba àlékè ọlá ṣe dá nǹkan ọlọ́run ní hadha khalqullah ọlọ́run ní gbogbo nǹkan tẹ́ rí sọmọ alam tara anna Allaha sakhkhara lakum ma fi samawati wa ma fi al àbí sọmọ tẹ́ rí yẹn ilẹ̀ tẹ́ rí òṣùpá ìràwọ̀ ta ló ní Allah ọlọ́run ní hadha khalqullah fa aruni mọ̀dà kọ́lákọ̀ lẹ́bí ìrọ̀mì dùn ni ó yẹ wá fi hàn mí àwọn tó yàtọ̀ sọ́lọ́run nǹkan táwọn bá dá àwọn tó yàtọ̀ sọ́lọ́run ṣé wọ́n ní nǹkan kan tó dá wọn ò ní nǹkan kan tí wọ́n dá o ní nǹkan tí wọ́n dá lẹ́yìn ọlọ́run ọ̀la nìkan ló dá gbogbo nǹkan ọlọ́run ọba ní fatashaba al-khalqu alayhim ṣé àwọn ẹ̀dá tẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run yìí ṣáwọn náà dá wọn nǹkan kan ni fatashaba alkholko aleihim látara bẹ́ẹ̀ ó wá dàrú mọ́ yín lójú ẹ pé ọlọ́run ló dé tòótọ́ ṣùgbọ́n àwọn ṣọ̀gbó yẹn àwọn kinní kan ló dá ilé ló dá ilé gbogbo ẹ wá dàrú mọ́ yín lójú rárá ọlọ́run ní tó wá ṣẹlẹ̀ nìyẹn kúlìlá ọlọ́run nírí ànábì sọ ẹni tó wá dá gbogbo nǹkan ìsọ fún wọn pé ẹyọ kan ṣo péré ni alkohar òun náà sì lọ́ba tó máa borí gbogbo nǹkan òun lọ́ba tí ó máa borí gbogbo nǹkan ilé ń sọ fún wa wípé béèyàn bá ti ń ṣe ẹbọ sọ́lọ́run tó ń ṣe kèfèrí sọ́lọ́run irú ẹni bí orí nǹkan ṣe o ọlọ́run bá lékè ọlá ó fẹ́ ká sin òun nìkan ká má sin nǹkan mí lẹ́yìn bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ wípé wọ́n ní ìwà náà tẹ́tìdù bákan náà ni wípé àwọn èèyàn tí wọ́n bá ń sin tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba wàhúbùhù kàhúbìlà wàyòhíbùhù kàhúbìlà wàhọ́ọ̀fì wọ́n ní àgbà wípé ìfẹ́ ọlọ́wọ́n ọba tí àwọn èèyàn bá ti wá ń fi ṣe ẹgbẹ́ pẹ̀lú ìfẹ́ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba irú àwọn ẹni báyìí náà máa jẹ́ ẹlẹ́bọ sọ́lọ́wọ́n téèyàn bá ti nífẹ̀ẹ́ nǹkan kan gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ jù ṣùgbọ́n ṣé ló ṣe rí inú ẹ̀mí wa jọmọ́ ọlọ́run la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ jù ìfẹ́ tọ́lọ́run ọba ló gbọ́dọ̀ ga jù lórí ẹ̀mí wa ọlọ́run ọba sọ fún wa wípé wàmínà nurse ọlọ́run ló ń bẹ́ẹ̀ nù ọmọ ẹ̀dẹ́ ènìyàn man yattakhidhu min dunillahi andadan àwọn tó jẹ́ ń pé wọ́n máa ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run bá Allah yuhibbunahum ka hubbillah wọ́n máa ń wá nífẹ̀ẹ́ àwọn nǹkan tó ń pè yìí gẹ́gẹ́ bọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run walladhina amanu ashaddu hubban lillah ọlọ́run ní ẹ̀rá nígbàgbọ́ òdodo àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ wọn gbóná nípa àtúnfẹ́ tó ní sọ́nà walaw yara alladhina zalamu idh yarawna al'adhab ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n di alábòsí à tó bá ṣe wípé wọ́n á rí ni nígbà tí wọ́n bá rí ìyà anna al-quwwata lillahi jami'a wọ́n wá rí pé á àṣì gbogbo agbára ọlọ́run lóní wa anna Allaha shadidul 'adhab àti pé ìyà ọlọ́run ọba ìyà tó le kókó ní o istabarra alladhina tubi'u min alladhina taba'u ọlọ́run ní lọ́jọ́ gbèndé àdìkìyàmọ̀ àwọn táwọn èèyàn ń tẹ̀lé wọ́n á wá wọ́n á sá lọ fún wọn wọ́n á láwọn bọ́wọ́ bọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn wàrọ̀ awolà adab nígbà tí gbogbo wọn bá rí yà àwọn táwọn èèyàn ń tẹ̀lé yẹn wọ́n á wá sá pé wọ́n lọ́hùn á ní kọ́ tẹ̀lé wa wàtàkọ́ tọ́ àtìlẹ́hìmù gbogbo nǹkan tí ibi tí wọ́n lè láwọn fẹ́ sá lọ ọlọ́run á ti gé gbogbo ẹ̀ o tó bá dọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ kò ní sẹ́ni tó máa gbà wọ́n lẹ̀ mọ́ o wa qala alladhina taba'u á àwọn tí wọ́n wá tẹ̀lé fẹ́nu tí wọ́n tẹ̀ láwọn èèyàn burúkú law anna lana karratan àwọn ẹ̀mẹ́ páwọn èèyàn tó tẹ̀lé ó ti dọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ àwọn tó ti sọ fún wọn pé ẹ má wọ́rì tó bá dọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ à sọ yín di àgbàdo àgbéyìn mi à lọ pọ̀ yín sínú àlùjánnà àwọn ẹni ti wá sádàlú lé ní pé àá lágbára kankan tá a fẹ́ ṣe fún yín lé ní àwọn tó ti wá sọnù yìí wọ́n wá máa sọ pé ah láwọn àna lánàá kárọ̀ tó bá ṣe pa ní second chance ni fana tabarọ aminuhum kama tabarọ ominna gẹ́gẹ́ bọ́n ṣe kú lọ́dọ̀ wa lè tó pa wá sí ìyàwó náà bá ti pa wọ́n ti lé ayé ẹ tó ń tẹ̀lé ọ̀rẹ́ burúkú lé ayé tó bá di ọ̀run akábàámọ̀ àwa máa wò pé ah kálọ̀ òun lè padà sílé ayé ni òun ò ní múrú àwọn ẹni báyìí lọ́rẹ̀ mọ́ yàrá ìtánì lam attakhid fulanan khalila ó mà ṣe èmi ò tí mo lọ mú lágbájá lọ́rẹ̀ laqad adallani ani zikiri báyà ìjà àní nígbà tí ìrántí ọlọ́run dé òun ni ò jẹ́ ń tẹ̀lé o ọ̀rẹ́ tí ò ní jí o tẹ̀lé tọ́lọ́run o gbọ́dọ̀ jìnnà sí ọ̀rẹ́ tí ò ní jí orí tọ́lọ́run ṣe o gbọ́dọ̀ jìnnà sí o kọ́lọ̀ ọba kó má ṣe dúró ti ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ní kadhalika a'malahum hasaratin alayhim ọlọ́run ní tó bá dọjọ́ pé ibi àlìkìyàbọ̀ ọlọ́run máa fi iṣẹ́ gbogbo wọn hàn wọ́n o hasaratin alayhim iṣẹ́ kan ṣe àwọn àmàjọ́lọ́ orí ibú fún wọn wa ma hum bi kharijina minan nar ọlọ́run ní gbogbo àwọn tó bá ṣàbúrú ilé ayé tí wọ́n bá wọná wọn ní jáde mẹ́wọ̀n kọ́lọ̀n ìmọ̀ apáyọ̀ ọlọ́run ọba àlekè ọlá tí ó bá ti jẹ́ pé a fi fi nǹkan fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba wàrọ̀já àhù àbí téèyàn bá ti lọ jẹ́ ẹni tó jẹ́ wípé rọ̀já ìyẹn ni máa ní àgbélé kéèyàn máa ní ìfọkàntẹ̀ hope tí ìfọkàntẹ̀ èèyàn bá ti wà ní nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba lẹ́yìn tó yàtọ̀ sí tí àwọn èèyàn máa ń ní agbára lé lórí ẹ̀mẹ̀ pé èèyàn máa ní hope nú yàn kan èèyàn ò pé àtò ah, bá dé àti ìsàmówó oúnjẹ wa ah, àtò dé parí oṣù ọ̀gá máa sanwó oṣù fún wa hope kan nìyẹn náà àgbẹ́kẹ̀lé ni ṣùgbọ́n yẹn yàtọ̀ àwọn àgbẹ́kẹ̀lé kan wà ọ̀dọ̀ náà bá la gbọ́dọ̀ fi sí téèyàn bá ti wá fi tì sọ́dọ̀ nǹkan tó yàtọ̀ sọ́nà o èèyàn ti ń ṣe ẹbọ sọ́nà ọba nìyẹn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ilé ẹbọ ńlá ni o wàtàwà dàáhù dùá ìbádà kó bá jẹ́ wípé wọn tá ń pè lẹ́yìn ọlọ́wọ́n báyìí bóyá pèpè tá ń pè wọ́n ó jẹ́ dùáhù làìbádà ni bóyá ń sin fápẹrẹ èèyàn ń kírun ó wá ń kírun fún nǹkan tó yàtọ̀ ọba èèyàn fẹ́ ṣe hajj ó wá hajj torí nǹkan tó yàtọ̀ àbẹ́yàn ní mọ́nì kò ń ṣe torí tọ́nà ló ṣe ní mọ́nì mùnáfìkì ló fi ṣe irú gbogbo àwọn ẹni báyìí. áùdù àá ìsìáná ti fi ṣídà ti ọ̀rọ̀ hàn àbí ńgbà téèyàn wà nù dẹ̀kọ̀ àbó wà nù nira kó wá máa pe nǹkan míì pé kí nǹkan yẹn ràn lọ́wọ́ kéèyàn máa wá ràn lọ́wọ́ nǹkan míì kó máa pe òkú ọ̀run á inú tí mo wà inú wàhálà ni o ẹ̀yin bàbá ìjọ ẹ̀yin ayé o ẹ̀yin irun mọ́lẹ̀ ẹjọ́ ẹ wá gba òun à irú ẹni bẹ́ẹ̀ náà ti ṣe ẹbọ sọ́lọ́ wọn ọba o fàyínà dùá mọ́kànlá ìbàdà wọ́n nítorí pé àdúà tẹ rí ẹ o òun gan ni mùdùmúdù àdúà ẹ àdúà mùdùmúdù ló jẹ́ fún ìjọsìn ànábì sallallahu alaihi wasallam sọ pé àdùáhù huwa al-ibada ó ní ṣe rí àdúà ṣíṣe yẹ òun gangan níjọ́sìn o gbéyàn bá ló ń sin lọ́wọ́n ọba tó bá fẹ́ ṣàdúrà ó gbọ́dọ̀ darí àdúrà ẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba nìkan la gbọ́dọ̀ máa pè nínú àdúrà wa. wàsáwá dùwà áwò lè jẹ́lìbì náfàì áwò dáfàì dọ́rù àdúrà tá ń ṣe jọmọ́ bóyá ń ṣe àdúrà yìí láti lè fi kó oore wọlé ni àbá fẹ́ fi ti ibi dànù iyyaka na'budu wa iyyaka nasta'in. ìwọ náà la máa sìn ọ̀dọ̀ ẹ̀ sì la máa wá sí tí a bá fa orí wọlé a gbọ́dọ̀ mọ̀ wípé kò kan o kò sí oore kan o àyàfi láti ọ̀dọ̀ ọba àlekè gbogbo tó ń oore ibi tó ti máa ń wá òun náà ni ọ̀dọ̀ ọba ọba ọlá sọ wípé ó ní fat alila ó sọ fún ibùdó àbáàsì pé tó bá ti fẹ́ tọrọ tó fẹ́ béèrè nǹkan ọwọ́ ọlọ́run bá ní o ti máa béèrè o wàyí dà sàáńtà fasta'in tó bá ti fẹ́ wá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ti ọba òun ni kò máa wà o kọ́lọ̀ fi wá ṣe kò ń jẹ́ dáadáa kọ́lọ̀ ṣe wa nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ànábìwá ibrahim nínú suratul ankabut ọlọ́run ní wa ìkọ́lá ibrahim li abihi wa qawmihi ọlọ́run ní wa ibrahim ìkọ́lá li qawmihi ibudullaha wattaquhu ọlọ́run ní ẹrántí ní ìgbà tí ibrahim sọ fún àwọn èèyàn rẹ̀ pé ibudullah ẹ̀sìn ọlọ́run ọba nìkan wattaquhu ẹ̀sìn máa páyẹ̀ zalikum khairul lakum in kuntum ta'lamun eléyìí ló lóore fún yín tó bá ti pẹ́ bá mọ̀ ni o innama ta'buduna min dunillahi awthanan wa takhluquna ifka Ibrahim sọ fáwọn èèyàn pé ma ta'buduna min dunillahi awthana gbogbo nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́wọ́n báyìí àwùsáàní ni wọ́n àwọn nǹkan ẹbọ àwọn nǹkan bíi eré wàtàkùlùkùnà ifka gbogbo àwọn nǹkan ẹbọ yìí ọwọ́ ara yìí lẹ fi mọ́ ìnàmà tàbùdúnà min dúnìláyè àwùsánà wàtàkùlùkùnà ifka ohun tẹ́ ń sìn yìí ọwọ́ ara yìí náà lẹ fi mọ́ gbogbo wọn jọ kí ló dé tẹ̀ àwọn nǹkan ọ̀lẹ́ tó jẹ́ pé èyí fúnra yín gan náà lẹ mọ wọn. inna alladhina ta'buduna min dunillahi la yamlikuna lakum rizqa. Ibrahim ní dájúdájú àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọba yìí wọn ò ní ní àǹfààní láti pèsè fún yín o wọn ò láǹfààní àti pèsè fún yín o bákan náà la yamlikuna lakum rizqa fabtahu inda Allahi rizqa wa'buduhu washkuru lah àwọn nǹkan yìí wọn ò láǹfààní àti ṣe dáadáa fún yín ọ̀dọ̀ ọlọ́run ọba ni kẹ́ ẹ máa wá sí i òun ni kẹ́ ẹ máa sìn kẹ́ ẹ sì máa dúpẹ́ fún ilayhi turja'un ọ̀dọ̀ náà wọn bá sì ní kíni ọ̀dọ̀ ẹ̀ náà ni ẹ máa padà sí ìyẹn ń sọ fún wa wípé ohun tó ń jẹ́ àǹfààní àti dáadáa ọ̀dọ̀ náà wọn bá nìkan òun ló wà jọ̀mọ́ ọ̀dọ̀ ẹ̀ fi ló tọ́ kí a máa wá gbogbo àwọn nǹkan yìí sí kọ́mọ ọba kó má ṣe fi wá ṣe kò ń gẹ dáadáa kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa láyé kó sì ṣe dáadáa fún wa ní ọ̀run bákan náà nínú tí wọ́n ní áwùjọ dàáhù lè tọ́lá bí ṣàfáà àbí àti ẹ̀ ń pe àwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́run yìí látara wípé à ń wá ṣàfáà ìyẹn náà nípa afẹ́kọ́ ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run pé à tádùn àwa bá fẹ́ gbà àwọn bàbá báyìí la gbọ́dọ̀ pé o tá a bá ti pè wọ́n tán dá wa lóhùn tá a bá pe òkú wọn tán ti dá wa lóhùn wọ́n á ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run òun tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run á fún wa eléyìí ẹbọ ṣíṣe ni jọ̀mọ́ àgbọ́dọ̀ sá àṣàfà òun náà ni wípé kéèyàn máa mú nǹkan gẹ́gẹ́ bí olùṣìpẹ̀. àṣàfà àjù nínú Islam ọ̀rọ̀ sì ń bọ̀ ń bẹ̀ wájú nípa ìṣìpẹ̀ eléyìí tó ìgbàláyè wà fún àti eléyìí tí ò sí ìgbàláyè fún. ìṣìpẹ̀ a gbìyànjú láti ri wípé a pẹ̀lú ẹ̀ àwòlì yuqarribahu ila Allah àbí nígbà míì àwọn èèyàn máa wò wípé káwọn pe nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba torí ń pàwọn yẹn káwọn ṣe wọ́n ní lesser god ọlọ́run kéékèèké torí ń pàwọn ní ẹ̀ṣẹ̀ àwọn ti pọ̀ ju àwọn ò lè dé ọ̀dọ̀ ọlọ́run ọba directly àbí kọ́ wò pé àwọn ò súnmọ́ lọ́wọ́ ìjọsìn àwọn kéré ṣùgbọ́n àwọn àfáà báyìí ìjọsìn títí wọ́n pọ̀ látara péjọ sí wọ́n pọ̀ tá a bá ti pe àwọn wọn á bá wa pe ọlọ́run táwọn bá ti pe ọlọ́run ọlọ́run bá máa jẹ́ eléyìí apá ìsìláàmù ọlọ́ni wa ìdá sàálàkà ìbáàdì àìní ìní kọ̀rìb ọlọ́ni kànáàbí sallallahu alaihi sọ fún wa wípé nígbà tí ẹrú mi bá ti ń pè ní ọba ànábì mi sọ fún wọn pé mo mọ́ wọn òjì Fali yastajibu li káwọn náà dá mi lóhùn ojú mo pè wọ́n fún pé kán sì ní kán sì ní wàlí yu'minu bi kán sì gbà mí gbọ́ la'allahum yarshudun tó bá ti ṣe báyìí èmi ọlọ́run máa máa tọ́ wọn sọ́nà wọ́n á sì ṣe oríire ayé àti ti ọ̀run. eléyìí jẹ́nu tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ mójútó. nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a mójútó a gbọ́dọ̀ ọlọ́run bá wá ń sọ fún wa nípa wípé káwọn èèyàn máa wò pé àwọn kan lọ súnmọ́ lọ́hùn tán lè má wọn dọ́dọ̀ lọ́hùn àwọn àfáà lọ lè mú wa dọ́dọ̀ lọ́hùn rárá o kò sẹ́ni ò lè dọ́dọ̀ lọ́hùn o ọlọ́run ní wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run la súnmọ́ mẹ́ẹ̀dé ìyànjú ìkáṣọ́rùn ẹ̀ lọ nígbà tó lọ́run ti lóhun súnmọ́ wa kí làwọn wá káàkiri ìwọ tó ń háyẹ tó ń bá bẹ́ẹ̀ ṣàdúrà ò nídìí ẹ̀ rárá ṣe àlò àlá dáadáa ṣe àlò àlá dáadáa kó o jókòó bíi mùsùlùmí kó o fi ké pe ọlọ́run ọba rẹ̀ ọlọ́run bá máa ń gbàdúrà o ọlọ́run sì máa ń nífẹ̀ẹ́ sí ká tẹ́wọ́ síwájú ẹ̀ ká máa ṣàdúrà ṣẹ́rí tá a bá ń ṣàdúrà yẹn à ń jọ́sìn ní nígbà tá à ń kírun tá à ń gbàwẹ̀ tá à ń yan zakala dúà ṣíṣe nígbà tó bá wá jẹ́ pé ń sìn kéèyàn kan wá sọ pé à òun ò lè kírun o kéèyàn kan máa wá bóun kírun kẹ́ni yẹn máa gbowó owó pé ó bá kírun nígbà tá a ti lè ṣe yẹn a lè ṣe bẹ́ẹ̀ fàdúrà o torí ń pàdúrà ìjọsìn ni ìrun náà ìjọsìn ni kọ́lọ́n fi wá ṣe kò ń gẹ́ dáadáa ọlọ́run sọ fún wa ní súrátù Zumar ọlọ́run ní àlà ọlọ́run ní ẹ̀tẹ́ ti ẹgbọ́ etí yí mélòó lillahi dinul khalis ọlọ́run ní gbogbo ohun tó ń jẹ́ ẹ̀sìn ọlọ́run nìkan ló ní o òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí òun nìkan ní kẹ́ máa fún wàlẹ́dínà tàkọ̀dù mìndú nìhì áwùlìyà ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n máa ń mú nǹkan mí ní ọlọ́run lẹ́yìn Allah subhanahu wa ta'ala màbọ̀bá ọlọ́run ní ẹ̀rí àwọn tó máa ń mú nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tẹ́ bá bí wọ́n pé kí ló dé tẹ́ fi ń sìn wọ́n lẹ́yìn ọlọ́run wọ́n á sọ pé ma na'buduhum illa liyuqarribuna ila Allah zulfa wọ́n á ní àsìn wọn fún nǹkan méjì ìdí ẹyọ kan ṣo péré la fi ń sìn wọn o ìdí kan tá a sì fi ń sìn wọn òun náà ni pé kọ́ lè mú wa dọ́dọ̀ ọlọ́run o àwọn òmọ̀nà dọ́dọ̀ ọlọ́run àmọ̀nà àwọn la fẹ́ kọ́ mú wa dọ́dọ̀ ọlọ́run táwọn bá ti bá wa ṣàdúà àdúà wa máa gbà wọ́n wá mú wọn lọ́lọ́run pé táwọn bá ti ń pe àwọn eléyìí táwọn ń jọ́sìn fún wọn wọ́n á bá wọn gbé dé ọ̀dọ̀ ọlọ́run ọba inna Allaha yahkumu baynahum fíìmà hùnfíhì àtàlífóòn ọlọ́run ní gbogbo yìí tí wọ́n yapa lé lórí ọlọ́run bá máa dájọ́ lé wọn lórí inna Allaha la yahdi man huwa kadhibun kafar gbogbo ẹni tó bá ti jẹ́ olùṣẹbọ sọ́lọ́run ẹni tó bá ti jẹ́ òpùrọ́ ẹni tó jẹ́ mùnáfìkì ẹni tó jókòrọ́ ọlọ́run ò ní tọ́ wọn sọ́nà. law arada Allahu an yattakhidha walada lastafa mimma yakhluqu ma tọ́lọ́run fẹ́ mú ìyọ̀kan gẹ́gẹ́ bí ọmọ làtọ́fà mímọ ẹ̀yà ya yàṣà ohun tó bá wọn náà ni ò bá wá mú kò ń ṣèyí lè máa yan ọmọ fọlọ́hún subhana ọlọ́run á ah, ṣùgbọ́n ni fọlọ́hún ọlọ́run mọ kúrò bí kò bímọ òwò allah torí pé ọlọ́run tí ọmọ ẹ̀dẹ́ èèyàn lè yàn á máa jẹ́ ọlọ́run sì ni ọlọ́run á máa jẹ́ èèyàn kò ní jẹ́ èèyàn rí kó tún ohun tó yàtọ̀ síra wọn huwa allah ọlọ́wọ́ bá ní allah alwahid ọba ọ̀kan ṣoṣo alqahar ọba olùjẹgàba khalaqa samawati wal arda bil haqq tẹ́ ẹ̀ bá mọ ọlọ́run ọlọ́run tó dá sọ́mọ́ àti ilẹ̀ ni pẹ̀lú òdodo hada khalqullah faruni madha khalaqa alladhina min duni àwọn nǹkan tẹ́ ń sì lẹ́yìn ọlọ́run ọba ẹ sọ fún wa nǹkan tó dá lẹ́yìn ọlọ́run o yukawiru layla ala nahar ọlọ́run ọba ni ọba tí máa ń ká òru lé orí ọ̀sán wa yukawiru nahara ala layl a sì máa ká ọ̀sán lórí òru wasakhara shamsa wal qamar ọba tó tẹrí sánmọ̀ba àti ó tẹrí òrùn àti òṣùpá bá fún yín lè kullu yajri li ajalin musamma òrùn àti òṣùpá oníkálukú a máa rìn pẹ̀lú àwọn àsìkò tọ́lọ́ ti yọ fún wọn pé kọ́ máa fi rìn ọlọ́run allah ẹ̀tẹ́ ti ẹ gbọ́ owó alaziz ọlọ́run ọba ọba lágbára ọba alápọ̀nlé ni al ọba tí bá ń ṣàforíjì ni ìwọ tó bá ti ń pè nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọrun ọba tó bá tú bá tó lóò ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá máa foríjì ẹ̀ kọ́lọ́ ṣe ẹnì wa. eléyìí jẹ́nu tí ọlọ́run bá ń sọ fún wa áódà àbá pé gbogbo ẹnikẹni. tó bá jẹ́ wípé àwọn nínú ẹni tó ṣẹbọ òun náà lẹni tó ń pè nǹkan wọ́n wá béèrè pé kí tó fi ṣe báyìí ó sọ ó ní à ah, báwọn dáàdì wa ṣe máa ń ṣe nìyẹn wọ́n bí wa sínú ẹ̀ ni wọ́n bí wa sínú ẹ̀ ni sẹ́yìn náà wà rò wípé ah, a gbọ́dọ̀ jọ máa lé wọ́n bí Ibrahim sínú ẹbọ jọmọ́ aleyhi ṣùgbọ́n Ibrahim torí ẹ̀ bá wọn ṣe bọ́ ó yà pa wọn innama ta'atu fil ma'ruf ìmá àṣẹ àwọn ènìyàn ó wà nídìí tó bá dáa táwọn èèyàn bá pa wá láṣẹ nǹkan tó dáa àá máa tẹ̀lé wọn ọjọ́ táwọn èèyàn bá ti ń pa wá láṣẹ nǹkan tí ò dáa àá gbọ́dọ̀ tẹ̀lé wọn o innama ta'atu fil ma'ruf ìmá tẹ̀lé àṣẹ ó wà níbi tó dáa nígbà tí èèyàn pààyàn láṣẹ pé ó ìbọn ni ó yá yé fún rẹ ìwọ náà wá yé fún rẹ à ó parẹ́ nìyẹn o ó gbọ́dọ̀ sọ pé ó dájú rẹ̀ sí ni. èyí gbogbo tó ń jẹ́ duress náà ni pé èèyàn ń páyà pé ẹ̀mí èèyàn máa bọ́ nígbà tó fi ń páyà pé ẹ̀mí ẹ̀ máa bọ́ tó wá ní ọ̀pá rẹ̀ ọwọ́ apá rẹ̀ èèyàn ní sọ pé ẹ̀mí èèyàn fẹ́ bọ́ kán kúkú pa ẹ́ ó sàn ju pé kó wá parẹ́ ẹ̀ lọ èèyàn gbọ́dọ̀ parẹ́ èèyàn ohun tó bá ti jẹ́ṣẹ̀ èèyàn kì í ṣe kò sọ pé ẹ̀hán pàdé láṣẹ ni rárá o innama ta'atu fil ma'ruf ìtẹ̀láṣẹ ó wà níbi tí ó bá dáa kéèyàn wá sọ wípé ọlọ́run bá sọ̀rọ̀ ń pa wọn dáadáa ọlọ́run ni awalaw kana shaytanu yad'uhum ila adhabi sa'ir ṣé tó bá tiẹ̀ jẹ́ pọ́nmọ́ ẹ pé ṣù ń pè wọ́n lọ síbi iná ni ṣé wọ́n á tẹ̀lé náà nígbà tó ṣù ní ẹ̀sìn nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n á máa sọ pé qalu wajadna alayhi aba'ana bá ṣe bọ́ dáàdì wa tó máa ń ṣe nìyà ọ̀ wa lọ́ máa ń sin àwọn òrìṣà yẹn lọ́ ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run awalaw kana aba'uhum la ya'qiluna shay'an wa la yahtadun ọlọ́run ní tó bá tiẹ̀ jẹ́ pọ̀ bàbá wọn ò ní làákàyè ni ṣé wọ́n á tún máa tẹ̀lé wọn náà ni tó bá jẹ́ pọ̀ bàbá wọn wọn ọ̀rẹ́ ni tọ́ wọn sọ́nà wọn ọ̀rẹ́ ni sọ fáwọn ni ṣé wọ́n á tún máa ṣe nǹkan yẹn ni ọlọ́run ní tó bá jẹ́ pé àwàlà òkàna àbáhùn láyà àlàmúhùn tó bá jẹ́ pọ̀ bàbá wọn ò mọ ni àwọn bàbá yẹn lè máa mọ̀ pé nǹkan ò dáa wọ́n ti wá sọ fún wọn no matter how have gone on the bá ń rìn lójú ọ̀nà àánú ó wá rí po tí ń rìn jìnnà jìnnà jìnnà jìnnà kó padà ní o èèyàn lọ sí Ìbàdàn ó wá gbọ̀nà sẹ̀mẹ̀ bọ́dà ó dé sẹ̀mẹ̀ bọ́dà ó sọdá ó bá ṣe à ń lọ ó ń lọ ó ń lọ ó bá dé Kútọ́nù ó bá béèrè pé ẹjọ́ jọ mọ́ wọ́n ní bàbá lẹ́wà ẹ máa padà sẹ́yìn ni o ló bá ní a ah, ibi tí mo ti ń bọ̀ jìnnà àti kó mo ti ń bọ̀ kò ní rọrùn láti tún padà sẹ́yìn mọ́ kò ní rọrùn láti tún padà sẹ́yìn mọ́ nígbà tó wá sọ gbogbo eléyìí ó wá ní ẹkú máa lọ ló bá rí mọ́tò Ghana ló bá tún wọ mọ́tò Ghana ló bá ń tọ̀ lọ ṣerú ẹni bẹ́ẹ̀ lè dé Ìbàdàn kò lè dé bẹ́ẹ̀ láíláí ló fi jẹ́ pé téèyàn bá rìn lójú ọ̀nà nǹkan tí ò dáa ọjọ́ tí wọn náà bá ti di tán ti ṣàlàyé fún ẹ pé kò dáa kó ṣe kí ni kò ṣẹ́rí padà ń bẹ̀ ni o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì wàdà tẹ́kìt a ní ìgbàgbọ́ anna ibadata ghayrillah shirkun akbar pé gbogbo ohun tó bá ti jẹ́ ìbáàdà ìjọsìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ̀bọ̀ ṣíṣe ńlá ni o wa anna du'a ghayrillah minal amwati wal ghaibin àti wípé ká máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba nínú àwọn òkú àbáláyé tí ò sí ń bí èèyàn kan tó wà mo ṣe ń sìn ká máa pè pé kó wá gbà wálẹ̀ ṣẹ̀mẹ̀ pé kò sí ń bí kò pọ́síbù wàhóbìhì kàhóbìlà àbí ká wá nífẹ̀ẹ́ àwọn nǹkan kan gẹ́gẹ́ bó ṣe yẹ ká nífẹ̀ẹ́ ọlọ́run wàhófìhì wàrọ̀jáìhì wàrọ̀já àbí kéèyàn wá páyà nǹkan àbí kéèyàn máa ní àgbẹ̀kẹ̀lé lórí nǹkan kan tó yàtọ̀ sọ́lọ́run ọba gẹ́gẹ́ bó ṣe yẹ ká ní fọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣírìkù nákìbàr gbogbo eléyìí lọ ẹbọ ńlá ni o ó wá jẹ́ pé èèyàn pé lẹ́ni tó ń fi ìjọsìn ó dojú ẹ̀kọ́ ẹni tó ń kírun fún nǹkan mi àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ń pè wọ́n gbà ní ìṣòro gbogbo eléyìí àbá ń pè wọ́n kí wọ́n lè mórè wá fún wa kéèyàn kan lọ sóṣogbo ń sìn kó wá máa lọ pe ọ̀ṣun òṣogbo pé kó fóun lọ́mọ òkè olú òkè ìbàdàn àbí òkè olúmọ kó wá níbẹ̀ lòun lọ irú gbogbo ilé ẹ̀bọ ṣíṣe ní sọ́lọ́wọ́n bá wàlàdílàtò àlàdálìkà fi kìtàbí láìkẹ̀ sí rọ̀tù jídàn àwọn ẹ̀rí lórí nǹkan báyìí láti ń kà fún wa látàárọ̀ yẹn ilé ìtàwọn àfáwà mú wá ń bí wọn ló pọ̀ àwọn ẹ̀rí yẹn pọ̀ mí ní akọ́lùhù tààlà nínú ẹ̀mí ọ̀rọ̀ náà tó ní wàmọ̀ yẹ́dìrú mọ́ Allah ilahan akhar ẹnikẹ́ni tó bá pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah la burhana lahu irú ẹni bí ò lẹ́rìí o kò lẹ́rìí ẹ̀rí sọ fún wa pé ká má pe nǹkan míì lẹ́yìn ọlọ́run èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí wọ́n pè wá sí tí gbogbo wa gbọ́dọ̀ mójútó wa anna i'tiqada anna li shay'in min al-ashiya sultanan ala ma kharaja an qudratil makhluqina shirkun akbar wọ́n ní nínú tí ó jẹ́ ẹbọ ńlá kó jẹ́ pé téèyàn bá ti ṣe agbèyànjáde kúrò ní Islam òun náà ni wípé Kagba gbà pé n'inu kan nínú àwọn nǹkan èèyàn ni màláìkà ni àlùjọ̀nnú ni àbẹ̀rànkò ká gbà pé wọ́n ní agbára agbára yìí ti wá kọjá nínú àwọn agbára tọmọ ẹdẹ èèyàn máa ń ní agbára yìí ti kọjá agbára tí ọmọ ẹdẹ ènìyàn máa ń ní gẹ́gẹ́ bíi àlàáfíà kéèyàn gbà pé ẹ̀dá kan wà tó lè fún yàn ní àlàáfíà lẹ́yìn ọlọ́run wàyídà àmàrí tó wàhùwà yẹn ṣe ni Ibrahim nígbà tí bá ń ṣàìsàn ọlọ́run ní máa ń wò mí sàn hùwà ṣááfì ọlọ́run bá lọ́ba tí máa ń wò ní sàn òun dẹ̀ ló máa ń jẹ́ sábàbí téèyàn bá ṣàìsàn ọlọ́run ọba náà ni téèyàn bá wá gbà pé nǹkan kan máa ń wòyàn sàn lẹ́yìn ọlọ́run ó yàtọ̀ sí pé kéèyàn lóògùn o ṣùgbọ́n ògùn tá a fẹ́ lò kan ló fẹ́ rí wa sàn ó kàn máa jẹ́ sábàbí ni ẹ̀rí pẹ́ lómi ti ṣàìsàn títí títí tí gbogbo tó ń jógùn lọ́ọ́ ti lò fún nígbà bá wa ló sú àwọn àwọn olóògùn mọ́ ọ̀nà àti nìkan láfi adé gbogbo wa láti máa ń gbọ́ ìtàn àwọn kan nínú àwọn ọmọ wọn ní bàbá wọn sí sickness ti pọ̀ wọ́n ti ná gbogbo owó ti sú wọn wọ́n bá padà sọ fún dókítà pé dókítà mi tó dé yìí ẹ bá wa wá nǹkan ṣe sí o ẹ bá wa wá nǹkan ṣe sí o ẹ jẹ́ kí bàbá máa lọ o wàhálà yìí ti pọ̀ ju o dókítà bàbá wọn fún bàbá ní oògùn poison nígbà bàbá ń lo tán lo abẹ́rẹ́ yìí fún bàbá tán wọ́n ní bàbá bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé dókítà à ó ń ṣe dáadáa o láti ọjọ́ ìtí mo ti wà ń bí ibo ló fi abẹ́rẹ́ yìí sí wọ́n ní bára bàbá ṣe yá nìyẹn o hadith yorùbá ni ṣó ti yé kéèyàn kan máa béèrè pé ṣé ọ̀rọ̀ yẹn sọ̀hí àbí kò sọ̀hí nígbà táwa náà wà kékeré náà ti máa ń sọ àbí bẹ́ẹ̀ kọ́ ni bóyá àwọn tó máa ń sọ fún wa náà bóyá àwọn náà gbọ́ ni ṣó ti yé ohun tá a fẹ́ lò ń bẹ jọmọ́ òun náà ni wípé ohun tó ń jí àlàáfíà ọlọ́run ọba ni máa ń fún ni ọlọ́run á sì máa fi àlàáfíà síbi tó bá fẹ́ ó lè jẹ́ atẹ́gùn lásán lọ́nà akọ̀ kó fẹ́ séèyàn kan á sì dá láìsàn pa àtẹ́gùn ló fẹ́ sí bàbá o bàtẹ́gùn yẹn ti fẹ́ sí wọn báyìí àtọjọ́ yẹn náà ti lè sọ̀rọ̀ mọ́ o jọ̀mọ́ ọ̀tá ló ṣe bẹ́ẹ̀ ẹ má sáré kiri ah, àwọn ayé ayé àkámọ́ra ayé àkámọ́ra kò sí tó ń jẹ bẹ́ẹ̀ kò sí tó o kọ́lọ́n fi wá ṣe tábà ti gbà páwọn nǹkan tó jẹ́ pọ́nà nìkan ló lè ṣe àrísìkò àrísìkì téèyàn bá ti gbà pé nǹkan kan máa ń pèsè fún ni lẹ́yìn ọlọ́run ó yàtọ̀ sí bàbá tó fọ́mọ ẹ̀ lóúnjẹ o ó yàtọ̀ sí bàbá tí ó fún ọmọ ẹ̀ ní oúnjẹ ìyẹn ti yàtọ̀ sí pé torí pé àrísìkì tí bàbá yẹn fún ọmọ ó yàtọ̀ àbí ṣùgbọ́n talẹ́ntì ń pèsè gangan kéèyàn lọ bí iṣẹ́ kọ́nà bá darí owó síyàn lọ́dọ̀ kọ́nà bá ní í ṣe é kí ọmọ wa gbẹ̀tugbẹ̀tu kan káàkiri àbí ìranù kan oògùn tajà ẹ̀yin àfọ ẹ̀jẹ̀ bá wa wó oògùn tajà tó gbóná oògùn tajà tó gbóná ọlọ́run jẹ́ kí ṣọ́ọ̀bù gbóná nígbò tí ní oògùn tajà tó gbóná ni gbogbo ilé pátápátá ìlànà ẹbọ ni o ẹ sábà wá èyí tí mo lè máa dè mára tí n bá ti ń lọ ṣọ́ọ̀bù láàárọ̀ tí máa dè mọ́ra ẹ̀ wọ́n náwó àgbàná wọ́n náwó àgbàná fóun kọ́ bóun ṣe wọ́n bóun di tíra kó o máa jù sínú pọ́ọ̀tì inú gbànú inú kí owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rẹ́ lomi ìtẹ́ bá wọnú ilé wọn ẹ̀rú ọlọ́wà báyìí èyí tó máa ń bàyàn ló jẹ́ òun ni kó tún wá jáfà adénulé afa àkọ́njọ́ kan èyí táwọn so mẹ́nu ọ̀nà wọn ní ìfẹ́ rírú ẹ̀rí ìwú àgbo ni ìwọ àgbò mi ríru ẹ̀rì àgbò ìwá nì ó dàbí pé àwọn àgbò wáìtì ńlá yẹn ni tí wo wọn máa ń ṣe gàràgàrà yẹn ìwọ yìí tóbi ìgbálẹ̀ ni mo ti máa ń rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ gbogbo ilé ìlànà ẹbọ ni òjò mọ́ ta gbọ́dọ̀ sá àti gbà pé nǹkan yẹn ló máa ṣe kí ni ló máa dáàbò bò wá ẹlòmíà kó gbálẹ̀ fẹ́nu ọ̀nà wọ́n á ní ẹ tó lè bá dé wọ́n máa mú gbálẹ̀ wọ́n á máa gbálẹ̀ tọ́wọ́ wo bá wá tó gbálẹ̀ nǹkan jọ mọ́ gbogbo eléyìí rọ́ ni o látọjọ́ tán ti di gbogbo àsáyé náà ọjọ́ òlẹ́dí wá rí ibìkan tán sorú ẹ̀mọ́ tán wá ló lè wá bí olè wá ń gbálẹ̀ àìmọye ilé wo sì ló lè ti máa jàjọ mọ́ ta ní ń dáàbòbò oníjọ mọ́ ọba ni o. bákan náà al-ihya wal-imata kọ́ ní àà ah, àwọn ayé ló pa o igbe oró ló ń ké o nígbà tó fẹ́ kú mọ́kọ̀ oró ló ṣe ẹbẹ̀ pípọ́ náà ń ṣàánú wa nílẹ̀ Yorùbá a máa ń gbọ́ náà ní òjò mọ́ àbí bẹ́ẹ̀ ni ibi mélòó lọ́lé ìyọ̀kọ́ ti kú tó wá jẹ́ pé oró ṣèbí inú tv láti máa ń wọ̀ gọ̀ọ̀rọ̀ ẹ̀ àbíjọ̀mọ́ tó àwọn nǹkan tá a dẹ̀ wò ní tv a máa lapa ń gbà mí a máa lapa sòkò náà kó ṣàánú kódà kéèyàn kan wá kígbe oró ta ló pàjọ mọ ọlọ́run ni àwọn èèyàn lè ṣe gbìyànjú bàbá ẹ bá mi pa ó ń disturb lọ síwájú mi ẹ bá mi pa bàbá náà bá pọfọ ó yá kú ó yá wọn ṣe bíi fàdé yìí àtàbíjà nígbà wá ṣe gbogbo dírámà yẹn tán ọlọ́run wá ní kó bọ́ sásìkò tẹ́ni yẹn fẹ́ kú wá láwọn ti pa jọmọ́ kò sẹ́ni tó ń pààyàn o ọlọ́run bá ní o wa yuhyi al-arda ba'da mawtiha tó bá tún wá níta ló ń jí ni jọmọ́ ọlọ́run bá ló ń jí ni o ọlọ́run ló ń jí ni o gbogbo àwọn tí wọ́n jí òkú dìde nínú àwọn ànábì ọlọ́run kí ló máa ń sọ wọ́n á níbi ìdìní wọ́n á ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ni o lòkú fi ń jí dìde o kò sẹ́ni tó lè jí òkú dìde lẹ́yìn ọlọ́run ọba àlékè ọlá gbogbo eléyìí ni a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé a sára fún alimaniu kí dáadáa kan fẹ́ ṣẹlẹ̀ sí ìyọ̀kan kí ìyọ̀kan wá sọ pé a nígbà kò ní di president yẹn o irọ́ ló ń pa o kò ní jẹ gọ́fúnà irọ́ ló ń pa o bẹ́ẹ̀ fẹ́ kọ ojú yín ló máa débẹ̀ o torí pé ọlọ́run bá ti kọ́ ọmọ ohun tọ́lọ́run bá ti kọ́ mẹ́ta kò sẹ́ńtú lè lọ́wọ́ nínú kọ́nà ọba tí ayé lágara kẹ wà ń bẹ̀ báyìí kó má yẹ yín bó ṣe máa débẹ̀ àbí kọ́nà ti ẹ̀ ní ẹ mú kúrò ẹ mú wọn kúrò kọ́nà mẹ́yìn gan kúrò kó má ṣojú yín ipò tá a máa dé láyé kò sẹ́ni tó lè di wa lọ́wọ́ ẹ̀ yorùbá máa sọ pé ayé ò lè pa kádàrádà wọn kàn lè fọ wago sẹ́yìn ó túmọ̀ sí pé tó yẹ kó lówó kékeré yorùbá lè má wọn ní ayé lè má jẹ́ kó ní kó jẹ́ pá dàgbà kó tó ní à irọ́ ni ojọ́mọ́ nínú àsìkò àsìkò wà nù kádàrà gbogbo tó ń jẹ́ kádàrà ọlọ́run bá sọ pé nǹkan báyìí á ṣẹlẹ̀ sí èèyàn ní àsìkò kan àsìkò báyìí báyìí báyìí ló ṣe máa ṣẹlẹ̀ òdiwọ̀n tó máa ṣẹlẹ̀ ọlọ́run ti fètò sí gbogbo ẹ̀ kò wá sí ìtọ́mọ ènìyàn lè yí padà bẹ́ẹ̀ tá tọ́mọ ènìyàn ṣe nǹkan ohun tí wọ́n ṣe yẹn náà ni kádàrà ohun tó ṣe yẹn ni kádàrà so gbogbo àwọn eléyìí a gbà pọ́nlọ́ọ̀ba nìkan ló ń ṣe ìdẹ̀kùn ìnira kò sẹ́ni tó lè fi kàn wá àfọlọ́wọ́n ọba nínú súrọ̀tù alimahida ọlọ́ọ̀bá ń sọ fún wa nípa ànábì Isa alayhi salam ọlọ́ọ̀ ní ìkọlà Allahu ọlọ́ọ̀ ní ẹran tí ń gbàtọ́ náà bá sọ pé ya Isa ìrẹ́ Musa ibn Maryam ọmọ Maryam uzkur ni'mati alayk rántí ìdẹ̀ra tí mo ṣe fún ẹ o wa ala walidatik àti ìdẹ̀ra tí mo ṣe fún ìyá rẹ Maryam iz ayyatuka bi ruhil qudus nígbà tí mo ràn ẹ́ lọ́wọ́ tí mo kún ẹ lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ tukallimu nnasa fil mahdi ó wà ní ọmọ òpónlò ó wà lórí ìtẹ́ orí ìtẹ́ kọ́mọ wà ní orí ìtẹ́ tó fi ń tẹ́ ọmọ sí yẹn ó ti ń ṣe wáàsì ó ti ń bá wọn yàn sọ̀rọ̀ àbí kọ́ ni fa asharat ilayhi nígbà tí wọ́n sọ wípé ya Maryam laqad jiti shay'an fariya à ilé tó mú wá yìí ó ṣe nílé mọ́ ya ukhta Haruna ma kana abuki imra'a saw'in wa ma kanat ummuki baghiya ìrẹ́ ọmọ ya Haruna Maryam náà bá wí yẹn àmọ́ bàbá rẹ ló èèyàn burúkú àtìmọ̀yá rẹ náà láláṣẹ́wò ibo ni wọ́n ti wá gbé ọmọ wa ibo ló ti gbọ́mọ wá àmọ́kọ ẹ ìgbà táyé da abáyé ṣe rí nìyẹn bọ́ọ̀yàn bá róbìnrin kan tó lóyún wọ́n á máa ṣe mọ́ pé gbà wo ló wá ṣe márèjì ṣùgbọ́n jẹ́ mọ́ pé láyé lẹ́ni ń sè àwọn èèyàn fẹ́ ṣèyàwó kí wọ́n tó ṣe kí ni kan tó bímọ lọ́mọ àlè wá pọ̀ ìlú ò wá sinmi mọ́ torí pé wọ́n sọ pé ilé tó ń tò ọmọ àlè ni ò tíì dàgbà àwọn ọmọ àlè Nàìjíríà ti wá dàgbà kódà ọmọ àlè ti gbàjọba ọmọ àlè ti ń jẹ gọ́vnà ọmọ àlè ti ń jẹ chairman ó ti ń jẹ senator wọ́n wá gbàjọba ìlú ò wá tò mọ́ o sọ̀rọ̀ bá fẹ́ kí nàìjíríà tò nínú ọ̀nà tó yá jù òun náà ni pé ká pèsè dáadáa kalẹ̀ fún generation tó ń bọ̀ gbogbo wọn tó jóbìnrin gbìyànjú láti lọ lé ọkọ nígbà tó bá yóò lọ tó bá fẹ́ bímọ bímọ lọ́nà ẹ̀tọ́ má jẹ́ obìnrin táwọn ọkùnrin á máa lé kiri tí wọ́n á máa dì mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fírẹ̀ sípò àpọ́nlé torí pé obìnrin ọ̀nà ọba pọ̀ yín lé tó pọ̀ ọ̀nà ní kẹ́ ẹ múra dáadáa ẹ má fààyè burúkú lẹ̀ fọkùnrin ọkùnrin dáadáa mélòó ló wà lórílẹ̀ ayé ọkùnrin mélòó ló ṣetán àti fẹ́yàwó ẹ kóra yín níjàánu ká ṣe sùúrù kọ́nà má ṣe ṣàánú ẹnì wa èyí tó jẹ́ ṣẹlú gbèsè ayé wa kọ́nà kò foríjì wa a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa mójútó àwọn nǹkan yìí nígbà tó wá ń sọ fún mọ́ríà pé bolo ti gbérú ọmọ báyìí wà à èèmọ̀ lélẹ́yìí tukalimu nas filimahdi ó wà kékeré ló ti ń bá ọmọ sọ̀rọ̀ báwo èèyàn sọ̀rọ̀ wà káhálà nígbà tó dàgbà ó tún ṣe wáàsí ọlọ́run ní tí wọ́n rántí o nínú oore tá a ṣe fún wọn ìza wà ìza alámtukal kitaba wal hikma rántí gbà tí mo kọ́ ẹ ní tíra mo kọ́ ẹ ní tíra mo sì kọ́ ẹ ní ọgbọ́n tí wàá máa fi lo tíra wà táwọ́rọ́tà wà ní ẹ̀ǹjìlá mo fi kọ́ ẹ mo fi tíra kọ́ ẹ ìyẹn ní táwọ́rá eléyìí ta fún Musa mo tún wá fún wọn náà tíra tuntun tó ń jẹ́ ẹ̀ǹjìlá rántí o oore náà gbogbo eléyìí jẹ́ fún ẹ o wàyí sáhùnlókòmínà tíìn rántí o nígbà tó jẹ́ wípé òun dá àwọn nǹkan látara àbí látara yẹ̀pẹ̀ kàháìhá ẹ mọ bí ó yẹ máa bọ̀ gbàgbà ẹgbà gidi lè máa jẹ́ ń sìn. pásítọ̀ ah, ah. máa bọ̀ báyìí máa bọ̀ báyìí. Naam. Ẹ rántí nígbà tí ò ń dá ò ń ṣe àwọn nǹkan ibi kọ́mọ kékeré ń sè kó mú amọ̀ kó wá máa mọ́ kó fi mọ ẹyẹ kó mọ amọ̀ bí ẹyẹ nígbà tó wá mọ amọ̀ bí ẹyẹ ọlọ́run ní rẹ̀ mú ìrẹ́ isa rántí ńgbà tí wọn náà ń ṣe báyìí o ṣe mọ̀ kọ́mọ kékeré kan wá mọ amọ̀ ń sìn kó wá ṣe kí ni òun á kọ̀ gbélẹ̀ ní àbí ibi tó máa parí sí nìyẹn ṣùgbọ́n gbogbo amọ̀ tí isa mọ ń tiẹ̀ tó mọ bí ẹyẹ tóun náà fi ń ṣe bí ṣèpù ẹyẹ yẹn kò mọ bẹ́ẹ̀ o kí ló ṣẹlẹ̀ sí ó ṣe àwọn nǹkan yẹn bí idni la fatanfukhu fiha fatakunu tayra a wá fẹ́ sí lára báyìí kéèyàn fẹ́ nǹkan kéèyàn fẹ́ atẹ́gùn sí ẹyẹ kéèyàn mọ ẹyẹ ká mọ pẹ̀lú ayẹyẹpẹ tó bá ti wá fẹ́ sí lára báyìí kí ló máa ṣe fatakunu tọ́yọ́rọ́ abájí ẹyẹ tó ń fò bí ibni pẹ̀lú ìyọ̀ǹde èmi ọlọ́run pẹ̀lú kí ni jọmọ́ sòtẹ́ bá rí ìyọ̀ǹkan tó ń ṣe májíkà bó ṣe nǹkan kan náà ń fẹ́ kó rí ṣe ni o ah bàbá yẹn máa ń mójò ah ọjọ́ ẹ̀sìn ẹ̀ ń bọ̀ bàbá yẹn máa ń mójò wọ́n ní ah bàbá yẹn báyìí tójò bá ti fẹ́ rọ̀ á wá lanu báyìí ah, òjò akọ̀dá ni irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o òjò tí ò fẹ́ rọ̀ ni o ọjọ́ tí ẹ̀sìn wọn bá dẹ̀ máa yọ á ti gbowó lọ́wọ́ àwọn èèyàn kó ń fẹ́ bá wọn mójò àwọn èèyàn fẹ́ ṣe pa sí wọn fẹ́ kójò rọ̀ òjò á wá pa gbogbo àwọn nǹkan tó kó wá tó fẹ́ wá fi mójò òjò á pa gbogbo ẹ̀ náà. so gbogbo ẹ̀ a máa ṣẹlẹ̀ pẹ̀lú kí ni ìyọ̀ǹda ọlọ́wọ́n bá wàtúbùrí maha wal abẹ́rọ́sọ̀ bí idni nígbà míì apárí a máa lọ sọ́dọ̀ Ìsá ajẹ́tẹ̀ a máa lọ sọ́dọ̀ Ìsá pé á ah, ẹ̀tẹ̀ tó wà lára òun pé ah, òun ò fẹ́ apárí náà lọ pé agbogbo èèyàn ló ń bú mi pápárí ọmọ gidi kan ní ẹ tí ẹni sábà ti fọ bá wọn fọwọ́ kàn báyìí kí ló máa ṣẹlẹ̀ jọmọ́ ó ti lọ nìyẹn o pẹ̀lú kí ni bí i ní pẹ̀lú ìyọ̀ǹde èmi ọlọ́run wà á tó kùnrin jùlọ máa ta bí i ní kó sì rántí nígbà tó jẹ́ wípé òkú gan ó tún jí ìdílé pẹ̀lú kí ni pẹ̀lú ìyọ̀ǹde èmi ọlọ́run wà á ìstafáftù bani isra'ila anka ifji tahum bil bayinat àti rántí nígbà tèmi ọlọ́wọ́n ọba tí mo dáàbò bò ẹ́ kúrò ní ọ̀dọ̀ àwọn ọmọ bani isra'il nígbà tí wọ́n fẹ́ ṣe ẹ́ ní ṣùtà nígbà tó rí pé kíni kí ló dé náà yóò ṣe ẹ̀yìnsá ní ṣùtà tó rí pé kíni bil bayinat nígbà tó dé jì tahum bil bayinat torí pé o sòdodo fún wọn ṣé ẹ mọ̀ pé ilé ayé téèyàn bá ti sòdodo fún àwọn èèyàn o ti dáràn tó bá fẹ́ káyé nífẹ̀ẹ́ tó fẹ́ kẹjọ máa jà ṣá máa parọ́ fún wọn tí wọ́n bá ti fẹ́ kó sọ̀rọ̀ ohun tó máa yọ wọn nínú ni kó máa sọ fún wọn ohun tó ń fẹ́ nígbà téèyàn kan bá béèrè gẹ́gẹ́ bí president ìlú pé a ẹ gbogbo àwọn policies tá à ṣe yẹn ṣé ó dáa kó ní à yẹ sà à kí ló tún fẹ́ dáa tó yẹ kódà president Amẹ́ríkà gan kò ṣe project tó yìí lẹ́nu ìgbà tẹ́ dé orí oyè yìí gbogbo ọ̀nà tó wà àdúgbò káàkiri gbogbo ẹ̀lẹ́ ti túnṣe ṣẹ̀mẹ̀ pẹ̀lú ẹni yà dùn inú àdùn gbà ah, ọmọ dáadáa lélẹ̀ ṣùgbọ́n kí wọ́n á béèrè kí ìyàwó yẹn wá sọ fún ọ pé àyè ah, sà ah ìbéèrè tẹ béèrè tóbi o ah, bóyá tá a bá délé àwọn èèyàn wà bẹ́ẹ̀ kò fẹ́ sọ́ọ̀ṣojú wọn torí bá ti máa ń bó lórí lónìí yẹn àníyẹpẹrẹ olórí ní gbangba kọ́ wá jọ wà ó wá ní àyẹ̀sà ah, à ah, ọ̀nà àtúbọ̀ fún wa ṣe o ibi tá ń lọ jìnà o gbogbo constituency wa yìí yá iṣẹ́ ò tí ì lọ́ńbẹ̀ bó ṣe yẹ o àwọn ọ̀nà tí ò dáńgbà tá a débẹ̀ ó jẹ́ twenty five roads nínú twenty five yẹn mo ṣàkíyèsí pé ọkọ̀ ló dàbí ipa ti dáwọ́lé o àdètí ìbá débi kankan nínú ọdún mẹ́rin àti lo mẹ́ta àtàbọ̀ bóyá oṣù mẹ́fà náà tó kù yìí òjò oòrùn tó wà lókè sọ́mọ̀ yìí ó sì tó gbé aṣọ o tábóyá tá a bá sì gbìyànjú ọlọ́run lè fún wa ṣe tá a bá tiẹ̀ lè ṣe gbogbo twenty four and a half tó kù yẹn bó bá ṣe mélòó kan náà ni kọ́nà ń fa àlùbáríkà sí i ṣe rí i pé ṣíkímọ̀ ló fi sọ̀rọ̀ kò sọ pé kò ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni kò dẹ̀ ló ṣe àbí nínú gbogbo twenty five àti dáwọ́ lẹ́yọ kan at the same time ó dẹ̀ tún wẹ̀ encourage ẹ̀ wọ́n ṣe lè ṣe kò ní ah yes sir ah òdodo ọ̀rọ̀ ní ká má sọ owó wàláyé ẹ̀ ṣe nǹkan kan olórí ni ẹ̀ẹ́mí ṣe nǹkan kan àbí mo ń sanwó oṣù fún àbóyí mi sanwó ẹ̀ à tó bá jówó oṣù mi ni ẹ̀ ń san ó wá ní mi sanwó gbogbo òṣìṣẹ́ tí ìbá tiẹ̀ sọ ti gbogbo òṣìṣẹ́ bí mo sọ tiẹ̀ ókè látẹ̀ ni lọ mi sọ tiẹ̀ náà mọ̀ báwo lórí ṣe máa ń ṣe nìyẹn o innal muluka idha dakhalu qarya ọlọ́ni ṣe ráwọn àwọn ọba àwọn alágbára yẹn tí wọ́n bá wọnú ìlú yẹn tí wọ́n bá wọnú ìlú kan gbogbo ẹ tó bá jẹ́ ní àpọ́nlé wọ́n sọ wọ́n dẹni yẹpẹrẹ ni o wàkàdáríkà ya fàálù ọlọ́run ní bọ́ ṣe máa ń ṣe nìyẹn o èèyàn máa ń ṣọ́ra téèyàn bá dì pẹ̀ láwọn aṣáájú complain tó ti ń ṣiṣẹ́ ó wá gbọ́ mp lẹ́nu bó bá ṣe tí ò dá wàá sọ fún ṣùgbọ́n bó ṣe máa sọ fún àtọ́gbọ́n àtòyẹ ni o ò ní yẹpẹrẹ o ò ní yẹyẹ at the same time ò ní dákẹ́ lórí aburú torí tó bá lo yẹpẹrẹ wọn kọ̀ọ̀kan lẹ́tà lọ́jọ́ kejì ní tọ́wọ́n bá ti ẹ̀ kó bẹ́ẹ̀ kó jẹ́ pé wọ́n kọ̀ wá gbé ẹni wọ́n ní ní dìpátímẹ́ǹtì wọ́n jí àwọn màtíríàsì kan tó wọ́n two million naira gbogbo àkáǹtì tiẹ̀ sì ni kò wọ́n two thousand naira wọ́n ti wá ní wọ́n gbé nǹkan báyìí wọ́n á sì tún ti lọ bribe àwọn ọlọ́pàá ọwọ́ kan ni wọ́n gbé ẹ tó bá tún délé ẹjọ́ tún ti lọ bribe lọ́ọ̀yà wọ́n kàn lọ jalè ni wọ́n sì ní fún ẹ láǹfààní àti báwọn yàn sọ̀rọ̀ wọ́n á ní ohun tó ń gbé yẹn wọ́n ti twenty five million so kàn lọ lo twenty five years in prison lèèyàn ṣe máa ń ṣọ́ra ẹni tó bá jù yàn lọ èèyàn máa ń fi àpọ́nlé àti ọgbọ́n lèèyàn máa fi ń bá wọn lò kọ́nà kó má ṣe fi wá ṣe kó ń gẹ dáadáa bọ́rọ̀ yín sáṣe rí nìyẹn o náà nípa wípé gbogbo tí àwọn èèyàn bá ti lágbára lé lórí a gbọ́dọ̀ fi agbára ẹ̀ sọ́dọ̀ wọn tá a bá ti fagbára ẹ̀ sọ́dọ̀ wọn àti ṣẹbọ sọ́dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kẹrin wa anna man azzama ghayra Allah a tún máa mọ̀ nínú ọkàn wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbé tóbi tó ń bàbàrà tó yàtọ̀ sọ́lọ́ musta'ina bihi kọ́ àwa wò pé kí ló dé tó fi ń bàbá rẹ̀ báyìí àwa rí pé torí pé ó wá ìrànlọ́wọ́ kan lọ́dọ̀ ẹni o fima la yaqdiru alayhi illa Allah àwa wò nǹkan tó ń torí ẹ̀ bàbá rẹ̀ tó ń wá lọ sọ́dọ̀ ẹnu àwa rí pé nǹkan tó ń pè yí gò lágbára lé lórí àyàfi ọlọ́run ọba eléyìí náà jọrú yìí ta ti sọ lẹ́ẹ̀kan kéèyàn máa gbé nǹkan kan tóbi ẹni tó ń gbé òkúta àpáta kan tóbi ń sè àbẹ tó ń gbé omi kan tóbi ó fẹ́ lọ wẹrí lódò ó gbà pé odò máa ṣe kí ni gbogbo oríbú tó wà lórí òun á máa gbé lọ à kò sí ohun tó dò fẹ́ ṣe a lọ wẹrí lódò kò sí à ní ìdí ẹ̀jọ̀ mọ́ kí ló wà lórí wa ta fẹ́ lọ wẹ̀ ìbá ń wẹ̀ inú ilé wa à ní ìdí àti wẹrí lódò ìlọ wẹrí lódò ìṣẹ̀bọ̀sọ́lọ́ ni ìwọ tó tún wá ń ṣàlù àlà kò ń ṣàlù àlá kí ló tún wá wù ẹ̀ káàkiri ṣùgbọ́n tí yorùbá ti ní mọ́nì á ah, èèyàn máa dààmú tó pọ̀ o kọ́lọ̀ má jẹ́ àdààmú ní àìpẹ́ yìí nínú ìròyìn wọ́n lọ gbé àwọn kan lọ wọ́n fẹ́ lọ wẹrí fún ni àṣọ fẹ́ lọ bẹ́rí ẹ̀ ni àṣé wọ́n fẹ́ lọ bẹ́ orí ẹ̀ ni mélòó mélòó àwọn èèyàn tó ti lọ níbi pọ́n lọ wẹrí fún àwọn ẹlòmíà lọ sókun wọ́n fẹ́ lọ wẹrí òkun á padà gbé wọn lọ àtẹ̀ntọ́ lọ wẹrí fún àtẹni tó lọ wẹrí fún wọn òkun á gbé wọn lọ kí wọ́n bá ti jókòó ní ẹjẹ́ lé wọ́n gbà ojí láàárọ̀ tó dẹ̀ rọra wẹ̀ lé wọn àti tó ṣàlù àlámọ́ṣáláṣí tó yọ nọ́fìlà òun téèyàn ṣe wà lọ sí bábíṣì lọ́hùn náà wàá náwó mọ́tò wàá dààmú àbí bẹ́ẹ̀ kọ́ ni ó dẹ̀ ti yàtọ̀ sípò kàn fẹ́ lọ wòran pé à èmi náà tiẹ̀ lọ bábíṣì lẹ́nìí mo fẹ́ lọ wo títóbi ọlọ́run àṣorí nìwọ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ a rí pé àwọn tí ó ṣe mùsùlùmí wọ́n a máa ṣe bẹ́ẹ̀ àti wọ́n a máa rí àwọn àfáà míì náà a rí inú àfáà tó ń sọ fún èèyàn kó ní à ah, èmi bí mo ṣe wà mo máa ń bọrí o ah, àfáà ńlá ni o àmọ́ ah, máa ń bọrí o wa irú ẹni yẹn ti ṣe bọ́ sọ́nà òjò mọ́ kọ́nà bá ṣe bá wa dá padà sójú ọ̀nà alóhùn máa ń bọrí o ojú lalákọ̀ fi ń ṣọ́rí o irú ẹni báyìí fi ń ṣe bọ́ sọ́nà wo kódà tún nínú wọn tá máa fi ṣe é pé à ó máa ń lọ sórí òkun òun ah, máa lọ wẹ gbogbo ẹ̀ dànù eléyìí ẹbọ ṣíṣe ni o. wọ́n ní gẹ́gẹ́ bí kalistinsor filhar bigayri kuwa tilijuyush gẹ́gẹ́ bí ẹni tó wà lójú ogun ọlọ́pàá àbí sójà ṣẹlẹ̀ pé ọlọ́pàá àti sójà kí ni wọ́n lẹ́yìn tó bá ti ṣàdúrà kí ni wọ́n tún fi dáàbò bora wọn jọmọ́ ìbọn ni àbí àdá ọ̀bẹ àti weapons ṣùgbọ́n gbà tó wá lọ sójú ogun wọ́n wá ní a ah, ojú ogun ló ń lọ yí o ojú ogun lé o ẹ jẹ́ ká lọ rá àwọn bàbá lu òkè ọ̀nà akọ́kọ́ bá lè padà wálé àdúrà lèèyàn máa ń ṣe o téèyàn bá lọ sójú ogun tó fẹ́ padà wálé àdúrà la máa ń ṣe. a ah, tàwọn tó lójú ogun mà tún kéré jọmọ à ń bọ̀ mbẹ́ èèyàn wá lọ sójú ogun nígbà tó lọ sójú ogun wọ́n wá fún ní bàǹtẹ́ ó wá dé bàǹtẹ́ African bed bàǹtẹ́ ló wá dé síkù ó wá dé bàǹtẹ́ síkù nígbà tó lọ sójú ogun àbí tó lò ní ìfúnpá wọ́n bá so mọ́wọ́ báyìí àbí àsokọ́rò ẹ̀rí pé tẹ bá wo orí Abidjan àtògúnjì ní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé tó bá lọ sójú ogun wá ní wọ́n dira ó wáṣọ ogun aṣọ ogun tó bá ti yàtọ̀ sí bulletproof nígbà tó ń jagun òwò àwọ̀ wá so àdó oríṣiríṣi ẹ owó ẹyọ wọn wá so kọ òun náà wá ń ṣe kí ni ó ṣe bí fádé ó lóun lọ ń jagun a èrú ẹni báyìí ti ṣe ẹbọ sọ́lọ́run o tó bá kú sórí irú ẹ̀ tí ò tú bá a irú ẹni bí àwọn ọ̀nà àṣírà sí náà o kọ́lọ́ làwọn bẹ́ẹ̀ o. wàlí fìṣfà mínàlá murad bi ghairi eh, adawiyati allati hadana Allahu laha àbí èèyàn ń ṣàìsàn wọ́n wá sọ pé àwọn àgbo yìí tó bá fẹ́ lò wá kásẹ̀ sókè lónìí o ìhòòhò ló máa wà tó bá fẹ́ lò àbórí odó ló máa jókòó sí gbogbo orú eléyìí náà àríkó ti yàtọ̀ sí ìlànà ìwòsàn tí ọlọ́run ọba àlékè ọlá tí ó fi kọ́ wa kọ́nà bá ṣe ìfiwá ṣe kò ń jẹ́ dáadáa. والاستعانة على السعادة الأخروية أو الدنيوية بغير الطرق والسنن التي شرعها الله لنا àbí ìyọ̀kọ́ tiẹ̀ wá wá ìrànlọ́wọ́ nípa oríire ilé ayé ó fẹ́ tajà ó fẹ́ rà ó ń wá ìṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí oríire àlùkìyámọ̀ kó wá wò pé a ah, ẹ ta bá fẹ́ ṣe oríire ayé àtọ̀run àwọn nǹkan wà tá a ń sà àwọn iṣẹ́ kan wà tá a ń sà gbogbo eléyìí náà nǹkan jọ ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ yakuna mushrikan shirkan akbar irú ẹni bẹ́ẹ̀ náà ti di kèfèrí tó ṣẹbọ sọ́nà wọn bá o ilé ìjẹnu tí a gbọ́dọ̀ ṣọjọ́ mọ́ a gbọ́dọ̀ àsokọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà oríṣiríṣi ni àwa lè rẹ̀ táwọn pé ẹ tó bá jẹ́ ògùn àbádùn ni èèyàn so mọ́ra téèyàn bá wá so tíra mọ́ra ńkọ́ à kí ló fẹ́ so tíra mọ́ra fún sòtìyẹ ayatollah kùrìsì ni wọ́n hàn síbẹ̀ ò ní ìdí ẹ̀ káyàtúlù kùrùsí yìí ni kódà ó débi pé tó bá ń ṣàìsàn àtúlẹ̀ kà ká máa fi pa lára a lè máa kà kóun náà máa gbọ́ a lè máa pílẹ̀ nu késẹ́t kó máa gbọ́ so ká gbìyànjú láti sá fún gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹbọ àti tó lè sún wa mọ́ ẹbọ ṣíṣe kọ́lọ̀ọ̀bá kó má ṣe là wá ń bẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tí àwọn àfa pe àkíyèsí wa títa gbọ́dọ̀ ṣá àkíyèsí ẹ̀ wa anna shafa'ata milku lillah wahda wọ́n ní ká lọ mọ̀ pé ìṣìpẹ̀ ìṣìpẹ̀ kéèyàn ṣìpẹ̀ fún yàn ìyẹn ni wípé aré èèyàn kan tí wọ́n fẹ́ jẹ níyà káwa intercede fún ìjọba ti dájọ́ kú fèèyàn kan káwa lọ bájọba pé àìjọba ẹjọ́ ẹ má pa ẹ wọlá ti tèmi ẹ wọlá bébí náà ẹ mẹ́kó máa ń ṣẹlẹ̀ ẹ wọn tí wọ́n mú ní Saudi pé wọ́n gbé oògùn olóró wọ́n gbé dúrọ́ọ̀gì wọlé ní nǹkan bí oṣù méjì mẹ́ta sẹ́yìn ẹ̀rí pa ìmọ̀ye ọmọ Nàìjíríà ni wọ́n ti pa torófìlú tí wọ́n ni pé wọ́n tó bá gbé oògùn olóró wọ lóòlù pípa ni bó ṣe jófin ní àìmọye ìlú mi náà káàkiri àwọn àdìpọ̀ ọmọ Nàìjíríà oríṣiríṣi ara ni wọ́n ń dá kọ́nà kó bá fi iṣu ẹ̀ṣọ́ wa torí pé irú obìnrin yẹn ní nínú tó sọ ni wípé wọ́n ní tẹ bá dé port kéèyàn máa ṣọ́ra kéèyàn kọ́ ah, àfà ẹ̀jẹ̀ sáré máa gbé kinní dání kódà kó gbọ́mọ dání ó gbọ́dọ̀ ṣọ́ra torí àwọn èèyàn gbogbo oríṣiríṣi ète lọ́ máa ń lò kódà ń gbà míì àwọn drọ́ọ̀gì burúkú ìkókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmíì lè ti wọ̀ tí ó lè fi sí ara ọmọ bóyá nu pampasì ọmọ ló ti fi àwọn drọ́ọ̀gì sí àwọn ah, fẹ́ sáré tọ̀ àfẹ́jọ ẹ máa bá ń gbọ́mọ yìí lọ́wọ́ wájú ṣẹ́ẹ́dí gẹ́ẹ̀tì pé àyínú plane kan náà la fẹ́ wọ̀ ìwọ náà wá lọ gba ọmọ níbi tó ti wá fẹ́ kọjá lábẹ́ kínní ni aláwo bá ń pariwo pínpínpínpínpín ẹ ní rí mọ́ toró ṣeéṣe kó jẹ́ pọ́mọ yẹn gan-an bóyá ọmọ tán lọ jí gbé náà ni wọ́n kàn fẹ́ fi púùsì cocaine lọ ni èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ó wà ní airport èèyàn kan wá ní sáré bá gba báàgì yìí dání àmá bá gbá o ó lè lọ jẹ́ pé nǹkan kí nǹkan ni wọ́n kó sínú ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mo rí àwọn kan àwọn bàtà bíi bàtà dunlop tó máa ń ga yẹn ni wọ́n wá ti là á láàrin wọ́n wá gbẹ́ kòtò sínú ẹ̀ gbogbo àwọn drug yẹn wọ́n ti kó sínú ẹ̀ wọ́n wá lẹ̀ padà àwọn bàtà yẹn ó lè jọ wọ̀ sẹ́sẹ̀ ó dẹ̀ lè jẹ́ pé wọ́n á máa kórè ní gẹ́gẹ́ bíi pé ẹrù tí wọ́n kó tó jẹ́ ordinary ẹrù tó fẹ́ gbé travel ṣẹ̀mẹ̀ pé téèyàn bá rí i bàtà ló wà ń bẹ̀ oríṣiríṣi ara bẹ́ẹ̀ wọ́n wá gbèrú bàtà yẹn fún yàn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra o torí pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí nẹ́tíwọ́kì náà ni nígbà tí wọ́n bá ti lè gbé ẹrù yẹn fún yàn kan báyìí wọ́n ti gbogbo àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ jọ ṣiṣẹ́ yẹn wá ti mọ̀ pé ara ẹni báyìí ẹni yóò ti mọ̀ pé nǹkan kí nǹkan náà gbélé o lọ́wọ́ àwọn àti mẹ́pà rẹ̀ ní yẹn ni wọ́n ti mọ gbogbo movement yẹn ibi tó máa dé so tó bá ti wá gbé nǹkan yẹn débi tán fẹ́ wọ́n á gbà tán ká bá wá fó òun ló ní wàhálà àwọn á máa ni tó bá ti gbé nǹkan yẹn débi tó fẹ́ gbé dé ọmọ ọmọ máa gba nǹkan wọn padà so irú ọmọbìnrin yẹn ni wọ́n wá ní ohun tó ṣẹlẹ̀ sí nìyẹn wọ́n kọ̀ owó tí ẹ mọ̀ ibi ẹrú ẹ lọ́lọ́lọ́ tì í sí bíjọba ṣe mú nìyẹn. àìmọye èèyàn lọ ti wá pa bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ yìí ó jẹ́ ọmọ èèyàn ńlá tó léèyàn láriwo fi káàkiri nàìjíríà nígbàriwo káàkiri tó di pé president náà dá sí ìlú dá sí látara bẹ́ẹ̀ jọmọ́ kí náà ṣe wọ́n fọmọ yẹn lẹ̀ ni o wọ́n gan tó bá ti dé tán bá ti àwọn èèyàn ńlá tán bá ti bára wọn sọ̀rọ̀ wọn mọ̀ bọ́n ṣe máa kọ́vẹ̀ ìṣìpẹ̀ nìyẹn kéèyàn ṣìpẹ̀ ṣáájú ká tó lọ síbi ìṣìpẹ̀ yìí tá a sọ lẹ́ẹ̀kan nípa pé káwọn èèyàn máa ń ṣe oríṣiríṣi ààrẹ lomi náà tún fẹ́ lọ sí hajj òun náà tún dé bàǹtẹ́ lọ torí pé hajj alálọ́bọ̀ ló fẹ́ ṣe ló bá tún dé bàǹtẹ́ ló ń dé síra mọ́ra ló mú oríṣiríṣi nǹkan pé a ah, hajj alálọ́bọ̀ ni o kọ́nà kó ṣàánú wa a ti rí ìtumọ̀ ìṣìpẹ̀ kéèyàn wá fẹ́ ṣìpẹ̀ kọ́ wá ní kí president lọ bá wọn bẹ̀bẹ̀ pé ẹgbójú kú omi ẹ̀ òun tá ń pè ní ìṣìpẹ̀ nìyẹn ìṣìpẹ̀ tá wá ń sọ yìí ó pé sí bí ọ̀nà méjì aṣàfáàtú almusbita ìṣìpẹ̀ tọ́lọ́ ọba gbà wọlé ìṣìpẹ̀ tọ́lọ́ ọba gbà wọlé yìí nínú ẹni ní ìṣìpẹ̀ tí ànábì máa ṣe fún gbogbo wa lọ́jọ́ gbèndé àlìkìyámọ̀ àti sọ náà fún wa dáadáa pé tó bá dọjọ́ gbèndé àlìkìyámọ̀ ọlọ́ọ̀bù ò á fi àwọn èèyàn lẹ̀ sínú oòrùn oòrùn á máa pawọ́ àwọn èèyàn máa àwọn èèyàn kò ń ṣe páwọn èèyàn àwọn èèyàn á máa wá lórí ìdúró yìí àyàfi àwọn méje kọ́nà bá ṣe kàwá àwọn méje yẹn tọ́nà bá máa fi sábẹ́ bòjì kọ́nà bá ṣe kàwá mọ́ wọn nígbà táwọn èèyàn táwọn èèyàn bá wà kò sẹ́ tó fẹ́ ṣìpẹ̀ ànábì wa lọ sí ọ̀dọ̀ ọlọ́run olóhùn àwa bẹ̀rẹ̀ ara ṣe mú àwa máa sọ fọ́ náà ọ̀nà àwa sọ pé yá ìwọ Muhammad béèrè béèrè tó bá fẹ́ àṣẹ fún ẹ ṣìpẹ̀ àmàgbà ṣìpẹ̀ ànábì àwa ṣìpẹ̀ ọ̀nà àwa fi dájọ́ nínú àwọn ìṣìpẹ̀ yìí ìṣìpẹ̀ àwọn màláíkà àwọn màláíkà náà máa ṣìpẹ̀ fáwọn onígbàgbọ́ òdodo tí ọ̀rọ̀ wọn bá já sí díẹ̀ tó kù díẹ̀ káàtó onígbàgbọ́ òdodo tó wọná àwọn màláìka máa ṣìpẹ̀ fún ọlọ́run àtàtà rẹ̀ wọn kọ́ o lọ onígbàgbọ́ òdodo tó jẹ́ pé àlùjọ náà sàlẹ̀ ló wà táwọn màláìka bá ṣìpẹ̀ fún ọlọ́run lè tàtà rẹ̀ gbé lọ sókè ànábì náà sọ̀rọ̀ máa fáwọn èèyàn kan máa ṣe kà wá mọ́ wọn nínú ẹ̀ àwọn ẹni eré náà láǹfààní ọmọ náà láǹfààní láti ṣìpẹ̀ ọlọ́ni alẹ́dínà àmọ́nù wà tàbáàtúhùn dùrìyàtúhùn bí iman ọlọ́ni àwọn tó gbọ́ náà bá gbọ́ táwọn ọmọ wọn náà wá tẹ̀lé wọn ọlọ́run má jẹ́ káwọn ọmọ ṣe ti wa lọ́tọ̀ ṣe ń ṣe tọ́lọ́run yìí jẹ́ ká kú sórí ẹ̀ káwọn ọmọ náà wá tẹ̀lé wa tó bá di ọjọ́ àlìkìyàmọ̀ kí bàbá bá ni ṣe dáadáa ni ṣe dáadáa ni ò jẹ́ gbádùn bẹ́ẹ̀ yẹn o ọlọ́ àkọ́kọ́ owó yá mọ́ àlóyá ìwọ náà lọ bá dádì ẹ lókè kọ́nà máa ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa tọ́mọ náà bá ṣe dáadáa tó wà lókè ṣé wọ́n mọ̀ wọ́n náà máa wo dádì ẹ faison kò dáhùn mo mẹ́kọ́ ọmọ dáadáa ní ẹ̀wọ̀n òní ṣe bẹ́ẹ̀ kí dádì wá wà lálùjọ náà tó wà ń sàlẹ̀ kí wọ́n wá wà lókè ṣé wàá bá wò ohun tó wàá máa gbogbo eléyìí ìṣìpẹ̀ tí àyè gbówà fún ni ìṣìpẹ̀ nínú ìṣìpẹ̀ tí gbà láyé wà fún òun náà ni pé kéèyàn ṣìpẹ̀ lórí dáadáa àrí èèyàn kan ń ṣe fápẹrẹ ó fẹ́ wọ skul àwa máa àwọn èèyàn kan tán lè jẹ́ sábàbí fún àwa tẹ̀lé lọ́bẹ̀ pé ah ọmọ yẹn ọmọ dáadáa dẹ ní o tẹ bá dẹ̀ gbà sí skul ẹ̀ ní regret o ní gbogbo gbèsè ayé o máa ń ṣe dáadáa ni ìṣìpẹ̀ kan náà ni ẹ kò sí láìsí bẹ̀ àwọn ìṣìpẹ̀ àṣàfáàtú almanfiya ìṣìpẹ̀ ilé tó jẹ́ ń pakọ̀ fún ìwọ ni àṣàfáàtú alàlẹ́ ismi kéèyàn máa ṣìpẹ̀ fẹ́ tó jọ́ darọ̀ èèyàn kan gbé kokéè sí ọwá mu ìwọ náà wá lọ sí kóòtù pé alọba bẹ̀bẹ̀ ni à lọba bí ti báwo tó jẹ̀jẹ̀ pófin ni pé tó bá ṣe irú ẹ̀ máa pa ni à kó kù kó jàǹfààní fáwọn tó kù ohun tó fi ohun tó jófin nìyẹn tí ó bá jẹ́ pófin ó bá ti jẹ́ gbogbo ta lè tọwọ́ bọ̀ ẹ wo gbogbo àwọn olóṣèlú wa tó ń jalè lénìí oníkálukú mẹ́kẹ́ ní kóòtù wa ẹni tá a bá ti débẹ̀ èmi lágbájá ló wà mẹ́ àmọ́ bá ṣe máa bra ìbọ̀ ẹ̀ ṣèbí mọ́ ṣe ń ṣe nìyẹn jọmọ́ ẹjọ́ tí wọ́n bá lè dá pé kó máa lọlé náà gba ọ̀ràn yíjú pé kó máa lọlé lọ wọ́n ní ẹ padà wá wọ́n máa padà wá àjọ kéèsì ẹ̀ tó bá wò pé lẹ́yìn oṣù mẹ́fà tó bá máa fi di oṣù mẹ́fà yẹn ó lè má lọ kóòtù kọ́ láàrin òyà lásìkò yẹn wọ́n ti ní ẹ lẹ́yìn six months bí ẹ kó ṣe máa máa continue nìyẹn gbogbo eléyìí ìṣìpẹ̀ tí ó dáa ni kéèyàn fẹ́ ṣìpẹ̀ fẹ́yàn kan tó dárọ̀ rárá o ìyẹn náà ló ẹ̀kọ́ òrò ọmọdé tó ṣẹ̀ tó ṣe ohun tí ó dáa wọ́n wá fẹ́ bá gbogbo ìgbà tó bá ti fẹ́ fọmọ wínú ilé ni wọ́n máa ti sáré jáde ìyá ó ti tó báyẹn àràrà o ọmọ tó ṣẹ̀ tí wọn náà rí kó ṣẹ̀ jẹ́ lù ú ṣùgbọ́n tó bá fẹ́ kọjá àlàlé lórí ẹ̀hẹ́ wọ́n ti wá fẹ́ lù ú ẹ̀ ti fẹ́ bá ọmọ náà lẹ́ náà tí a bá rófin kan tó ń bọ́mọ wí gbogbo wa máa ń kẹnu bò ó ni ọlọ́run ni wà ìtọ́ ìfàtánì nínà lè mú mi nínà kò tátà lò fàásìlẹ̀ ṣùgbọ́n ìnáhùnmá ọlọ́run ní tẹ́ bá rí àwọn èèyàn méjì tí wọ́n bára wọn jà tọ́jú nígbàgbọ́ òdodo ọlọ́run ní ẹ ṣàtúnṣe láàrin wọn èèyàn máa ń kọ̀ bàjẹ́ ni. ṣódiyé èèyàn máa ń kọ̀ bàjẹ́ téèyàn bá rẹ̀ tó ń ṣe ohun ò dáa sọ fún ọlọ́run ní ẹ ṣàtúnṣe fàyínfà ọlọ́run ní tẹ́ bá wá rí fàyínbákan ti ìṣìdáhùmọ̀ àìlàlẹ̀ òkúrọ̀ èèyàn kan wá yarí pé mi nígbàsẹ̀ fakọ́tìlù lẹ́tì tábòrì hátàtà fi àìlà amúrìlá ọlọ́run ní gbogbo yẹ wá jáwọ́ jọ ẹni tó ṣe gbogbo ah, tó o bá ti ní bá sọ̀rọ̀ mọ́ ta wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó o máa bá sọ̀rọ̀ kẹ́ parí ẹ̀ tó bá ti gbogbo wa náà dẹ̀ ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ gbogbo yìí ò wá bá sọ̀rọ̀ mọ́ àṣù àbí òní sùn ó máa sùn ṣùgbọ́n nígbà tí èèyàn kan ṣe ojú ò da ìwọ́ wa lọ ń gbè lẹ́yìn ẹ̀ ó ṣe dáadáa fún ó wà assist ẹ̀ ó dẹ̀ assist àwọn tó kù so gbogbo òṣìpẹ́ wa ó gbọ́dọ̀ jẹ́ lórí dáadáa a gbọ́dọ̀ ṣìpẹ́ fáwọn èèyàn nígbà tí wọ́n bá ń ṣe ọlọ́wọ́n ọba àlékè ọlọ́wọ́n ọba àlékè sọ fún wa wípé wala yashfa'una illa liman irtada àwọn ẹni rẹ̀ tán bá fẹ́ ṣìpẹ̀ ní ọ̀gbẹ́ni àlìkìyàmọ̀ wọn ní ṣìpẹ̀ fún yọkan àyàfẹ́ tọ́nà bá ti yọnu sí pé kán ṣìpẹ̀ fún man alladhi yashfa'u indahu illa bi idni èèyàn kan ò ní ṣìpẹ̀ nínú ọmọ jẹ̀mú ṣìpẹ̀ nìyẹn èèyàn kan ò ní ṣìpẹ̀ àyàfi kó jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run so ẹ̀ńtọ́nà bá yọ̀ǹda fún wa ká ṣìpẹ̀ fún un èèyàn kan ṣe ojú òdá ó ṣẹ̀ sófin àwa la fẹ́ ṣe pẹ̀ fún rárá o ó gbọ́dọ̀ jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú òun náà ni pé ẹni tá fẹ́ ṣìpẹ̀ fún yẹn kó jẹ́ pọ́lọ́wọ́n ọba yọ́nú sí pé ká fún a gbọ́dọ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n wá fẹ́ fún kó jẹ́ sí pé ká ilà amani tí a bá arúsùlà ọlọ́run wa ní yọ́nú sí pé ká ṣìpẹ̀ fún yọkan àyàfẹ́ tọ́lọ́ bá bá yọ́nú sí ẹni tó ń tẹ̀ lójíṣẹ́. fanatulubuha minallahi malikiha malikiha tábà wá fẹ́ n'ụwa jọmọ́ afẹ́ kí nǹkan ṣe é ṣe ẹni tó ní ìwọ lóhun ọba gba ìṣìpẹ̀ wa fún ànábì rẹ afẹ́kọ́lọ́ ń ṣe nǹkan dáadáa fún ànábì sallallahu alaihi tálábàbẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi ó ní tí wọ́n bá ti pèrún tán kama sọ pé Allahumma rabba hadhihi da'wati tamma wa salati qa'ima ati Muhammadan al-wasilata wal-fadila wa ba'athuhu maqaman mahmudan alladhi wa'adtahu innaka la tukhlifu al-mi'ad yóò fẹsẹ̀ rí lẹ̀ wà á tà yẹn la máa dúró lé lórí ṣó ti yé adọ́bí sallallahu alaihi wasallam náà bá sọ wípé fatahajjad bihi nafilatan laka ọlọ́ọ̀ni máa kí tahajjud kó máa jẹ́ nọ́fìlà fún ẹ àṣà àyàbà àtàkà rabbuka maqama mahmuda tó bá yan nọ́fìlà nọ́fìlà yẹn lè jẹ́ sábàbí tọ́lọ́ bá máa fi gbé ẹ dé ipò maqama mahmud ipò ẹ̀yìn ipò ẹtí gbogbo èèyàn máa yìí ìyẹn náà ni àṣàfáà ipò yẹn ló ga jù lọ́jọ́ gbèdé àríkìyàmọ̀ ànábì sọ̀rọ̀ màálù ọ̀sánlá gbogbo àwọn èèyàn wọn á lọ bá gbogbo àwọn ànábì ọlọ́run pé ó yá wọn á lọ ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run kọ́ lóun ti ẹ̀dájọ́ wa gbogbo àwọn ànábì ni wọ́n máa ní àwíjàre pé a èmi Musa mo pààyàn èmi Isa wọ́n pè mí lọ́lọ́run Ádámù àníà èso tọ́lọ́ ní má jẹ mo á èmi náà ṣe báyìí èmi náà ṣe báyìí nígbà bá dọ́dọ̀ isa isa ní à wọ́n pè mí lọ́lọ́hùn wọ́n pè mí lọ́mọ ọlọ́hùn ọlọ́hùn bínú lèmi ṣùgbọ́n mo mọ ọyàn kan tẹ́ bá lọ bá ó lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́hùn ọba òun ni Muhammad sallallahu alaihi wasallam òun ò ní nǹkan kan a lè sọ pé àwọn náà ti ṣe báyìí ọlọ́run dáàbò bò ń bẹ̀ mọ̀kọ́mù mahmud ẹni tó bá wá ṣe àwa tá ti ń yìn ilé ayé àtún yìn lọ́jọ́ yẹn lọ ṣòtìyé ànábì sọ̀rọ̀ máa lè ọ̀sẹ́lá náà wá fẹ́ dé ipò yìí ọlọ́run wá sọ pé tó bá fẹ́ dé ipò yìí nínú tó máa jẹ́ sábàbí tó máa jẹ́ sábàbí òun ni pé sọ fún ọmọ lẹ́yìn ẹ̀ pé kán máa bẹ ìmí ọlọ́run pé kì í ṣe nǹkan yẹn fún ẹ wò kàn. torí pé ànábì sọ̀rọ̀ máa lè ọ̀sẹ́lá wa yẹn ti kọ̀ á nílẹ̀ kò ń sọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú fẹ́ẹ́nu kò ń ṣe pàdé òbí ló kọ̀ wípé ah ipò yẹn dẹ̀ òbí oyè yìí mùsùlùmí ẹ máa sọ báyìí rárá ọlọ́run náà ló tún fi rán pé ẹ máa tọrọ pé kọ́nà ọba kó gbé mi dé ipò yẹn kọ́nà má ṣe gbé àdọ́bí dé bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa lò ẹ̀sẹ̀ ńlá kọ́nà kó sì gbé àwa náà dé ipò ńlá eléyìí tí à ń wá tí à ń bẹ náà ọba fún. wàlá náà kúlù ya Rasulullah ìṣ òun tá a máa sọ ni pé Allahumma shafi' fina nabiyyak ìṣèpè ànábì rẹ wá gbà fún wa ṣòtìyé ìṣèpè tànábì bá ṣe ìwọ náà wá gbà kò ń ṣe pé àmà sọ fànábì pé kò ṣìpẹ̀ fún wa rárá so wọ́n ní fàdízáàlì kàlàmíyàrí dìbì záàlì bíhi kìjáàbù wàlà súnà wàlà àmàlì sálàf àrínú tírọ̀ náà àrínú súnà nábì àṣírí nínú kíni nínú ìṣesí àwọn ẹni tó ti lọ láwọn ẹni rẹ̀ kọ́ wa máa sọ wípé ìṣìpẹ̀ kagbe sọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́dọ̀ náà wọn bá wàlá sọ́dọ̀rọ̀ mímọ ìyíwá sàkóbíhì minal muslimin àṣírí àwọn àfáà dáadáa táwọn tó jẹ́ palè gbára lọ́rọ̀ wọn kọ́ wa sọ pé tẹ bá ti fẹ́ ṣìpẹ̀ ẹ̀wọ́ náà bá láti rí wípé a jìnà sí o ní gbogbo àwọn nǹkan yìí kọ́nà ọba kó má ṣe yìí fi wá ṣe kòǹgẹ́ dáadáa bákan náà òun náà ni wípé fanabra ila Allah anna tẹ́kìlá wà sítọ́ta tuqarribuna ila Allah a gbọ́dọ̀ gbìyànjú láti máa sá fún pé káwá fi nǹkan ṣe àgàtà láàrin ìwà àtọ́lọ́run táwọn òpó ló máa sun wa mọ́nà wọn bá a ó tẹ́ṣọ́ àlànà ìdáhùn àbí nǹkan ìlú máa ṣìpẹ̀ fún wa káwá mú wọn lọ́lọ́run fanakuna mimma qala Allahu fihim tába ti lọ ṣe léyìí a máa dàbí àwọn èèyàn kan ní o wàkọ̀dé akọ́rù bèbèrèbè ìwé àti àwọn aṣírọ́kù bèyà ìbàdàtì àwọn ẹni wọ́n ti fi rinlẹ̀ pọ́ lọ́wọ́n ọba Allah lọ́wọ́n ọba ṣùgbọ́n wọ́n wá ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba pé kọ́ máa ṣìpẹ̀ fáwọn látara bẹ́ẹ̀ wọ́n di olùṣẹ́bọ ọlọ́run ní wàyà àbùdú nàmìdú nílá ọlọ́run láwọn ẹni wọ́n máa ń sìn lẹ́yìn ọlọ́wọ́n ọba máa láyà dúró ohun wà láyà ń fa ẹ̀hún àwọn nǹkan tí ò lè ṣe wọ́n láǹfààní tí ò sì lè kónira bá wọn. wáyà kó lóòn tẹ́ bá wá bí wọ́n pé àwọn nǹkan tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run yìí kí ló dé tẹ́ fi ń sìn wọ́n wá sọ pé haula ìṣùfà hauna indala àwọn eléyìí la fẹ́ kọ́ fún wa lọ́dọ̀ ọlọ́run ni at least fáwọn náà ẹ má gbàgbé wa ẹ rí pé àìmọye sàárì àwọn àfáà nílẹ̀ Yorùbá làwọn èèyàn ti sọ nílé ẹbọ níbi tán sí àwọn àfáà yẹn sí àwọn èèyàn máa lọ bẹ̀ wọ́n máa juwó síbẹ̀ ó pọ̀ káàkiri West Africa tààrẹ lòmí ò bá yá wọn gbé lọ síbẹ̀ ó ṣe wù wá ṣe wù wá ọlá ṣe wù wá kárẹ̀ yá o à ẹ̀bọ̀n gbogbo àwọn eléyìí o a gbọ́dọ̀ gbìyànjú láti rí pa sáfù. wàhákàlá wàhánihùn kọ́ọ́láhùn ọlọ́run tún sọ nípa wọn ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ọlọ́run láwọn ẹni wọn máa sọ pé afẹ́kọ́ sún wa mọ́nà láṣẹ ń sìn wọn. aw nakuna mimman qalladu aba'ahum àti gbọ́dọ̀ máa tá a bá ti lọ ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run àá máa dà gẹ́gẹ́ bí àwọn bàbá wa fi asli díìn látara pàǹtẹ̀lé wọn báwọn bàbá wa ṣe ń ṣe àwọn tó ń ṣe ṣọ̀gbó wọ́n ń fi ṣọ̀gbó pé pẹ̀lú pé ṣọ̀gbó máa sán ọmọ náà ní o àwọn tó ń sin òòṣà wọ́n ń sin pé á sán ọmọ náà ní o fàkánú adọ́lu mímínà lánàá látara bí àwọn bàbá wa yìí sọnù àwa náà tá a bá ṣọ́ra tá a bá lọ ń tẹ̀ lójú ọ̀nà wọn àwa náà sọnù o ṣẹ̀mẹ̀ pé tá a bá wò lọ́dọ̀ yorùbá náà yorùbá náà ti ṣẹbọ sẹ́yìn dáadáa yorùbá náà ti ṣẹbọ sẹ́yìn dáadáa nígbà tí èèyàn kan tiẹ̀ fẹ́ sọnù àwọn àfáà láìmọ̀ kan kí lòun sọ díẹ̀ ó ní òdùà ànábì ọlọ́run kan náà ni ẹ̀họ̀rún mìlà àbí pàdánù kan tó wà ọ̀rún mìlà ni àwọn èèyàn sì ti sọ fáfá yìí náà wọ́n ní bóyá sàbí lòun náà jẹ́ wọ́n ní sàbí lòun náà jẹ́ fún Ọ̀rúnmìlà àti ìsàwọn sábà ni wọ́n sọ fáwọn ń pa ànábì àbí òun wá ń sọ fáwọn èèyàn nípa Ọ̀rúnmìlà tó sàbí Ọ̀rúnmìlà làwọn kọ́nà kó má ṣe ẹ̀la ènìyàn kan wá ń bẹ̀rù kọ́nà má ṣe àwa ní kó ṣe àwa lọ́mọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kó má ṣe wá lọ́mọlẹ́yìn Ọ̀rúnmìlà so àwọn èèyàn sì ti bi wọ́n pé ókè o tíra wo ni ó sọ kalẹ̀ fọ́ọ̀rún mìlá o kọ́nà fi wá ṣe kò ń gẹ́ dáadáa ọlọ́run láwọn ọ̀yọ́ yìí tẹ bá bí wọ́n bal qalu inna wajadna aba'ana ala ummatin wọ́n ní àbá wọn bàbá wa lórí ẹ̀sìn kan ní ẹ̀sìn àbáláyé gẹ́gẹ́ mọ́ yìí máa ń sọ fún wa ńlẹ̀ yorùbá irọ́ sí ni ẹ̀sìn tí ádámọ̀ mú wá sílé ayé tó bá ilé ayé gan sánmọ̀ àtilẹ̀ tí wọ́n ń ṣe ní islam wọ́n ń sin ọ̀nà ọba nìkan ṣoṣo ni nígbà tí ádámọ̀ sì dé kí ló ń ṣe òun náà ń sin ọlọ́run ọba lóhun nìkan ṣoṣo àwọn ẹ̀sìn tó jẹ́ pé gbà òun náà ló dé ìgbà òun ni yorùbá ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a bá wo pé gbà tí ilé ayé ti wà táyé ti ń jáyé ẹ́ wọ́n á máa sọ pé ẹ̀sìn kan làbá láyé à rárá o ẹ̀sìn ọlọ́run ọba làbá láyé o ẹ̀sìn tọ́lọ́run bá sì ní kásì òun náà la gbọ́dọ̀ máa sìn. àwọn èèyàn wo pé abáwọn bàbá wa tí wọ́n ṣe nì wà ìnà àlà àtàrí him muhtadun ojú ọ̀nà bàbá wa látẹ̀lé o ọlọ́run bá sọ́ńbó mi pé am tahsabu anna aktarahum yasma'un aw yaqilun ọlọ́run ní ànábì sallallahu alaihi àwọn ọ̀yọ́ yìí ó máa ń rò pé wọ́n ń gbọ́rọ̀ ni o etí wọn ti di o ó máa ń rò pé làákàyè wà fún wọn ní wọn ní làákàyè o ọlọ́run láwọn ẹni wọ́n dàbí ẹranko ni ọlọ́run ní kódà àwọn tún burú jẹ ẹranko lọ. ìdá àtọ̀lù òde àfihìm nígbà tó jẹ́ pé láka ìtọ́nà ọba fún wọn ẹ̀bùn tọ́nà ń fún wọn pé kán lè fi ronú pé kò yẹ káwọn sì nǹkan bí àyàfọ́ náà wọn bá wọ́n ti ṣe kí ni wọ́n ti pa àwọn ẹ̀bùn yìí tí wọ́n lò ó látara bẹ́ẹ̀ ni wọ́n fi ṣìnà tí wọ́n sọnù kọ́nà ọba àlekíọ́lá kó má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó má jẹ́ ká sọnù kúrò ní ojú ọ̀nà ọlọ́run ọba eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ojú ọ̀nà tí ọlọ́run bá ń pè wá sí tá ti gbọ́dọ̀ gbìyànjú tá ti ń pe àmójútó nílùú ẹ̀kọ́ kọ́lọ́ kò fi wá ṣe kò ń jẹ́ dáadáa. nínú ohun tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà yìí ohun tó kó sínú òun náà ni àtàwásùl àtàwásùl òun náà ni wípé a ti rí ìṣìpẹ̀ èèyàn fẹ́ gba nǹkan kan bì kan káwa ní kan ṣìpẹ̀ fún wa èèyàn wà nílé ẹjọ́ kéèyàn kan ṣìpẹ̀ fún yàn ìyẹn nìyẹn èyí tó tẹ̀lé àtàwásùl wọ́n fẹ́ jọra nàtàkọ́rọ̀bù ilayhi bi ta'atihi wa huwa ma'na aliwasila fil Qur'an wọ́n ní òun náà ni wípé wàsílà ohun tá à ń pè ní wàsílà alhablu okùn okùn là ń pè ní wàsílà náà ẹ kéèyàn fi nǹkan ṣe àtẹ̀gùn òun náà lára fi sọ pé okùn afẹ́ bùkè àwa gbé ẹ̀ àpótí àpótí yẹn sì wà sí ìlànà àtẹ̀gùn ni ṣé wọ́n máa ń sọ pé wasahil atanokol means of transportation ohun tó ń jẹ́ wàsílà ni means la fi sọ pé ó kùn èèyàn lọ síbì kan gẹ́gẹ́ bí afọ́jú wọ́n ti wá bá ta okùn láti ibì kan síbì kan tó bá ti lọ okùn yẹn lákọ̀ máa fà lọ àwọn ìlú kan wà lẹ́ni tó ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe ọ̀nà fáwọn afọ́jú àwọn tó bá lójú tó fi ń rìn wọ́n ti bá wọn ṣe àwọn ọ̀nà yẹn tí afọ́jú bá ń lọ sí láti irú bí sí kọ̀tún àwọn ojú ọ̀nà yẹn ti wà fáwọn afọ́jú kò bá má jẹ́ pé gbogbo ìlú yẹn afọ́jú ojú mẹ́wàá lọ àwọn tó rí pé òkè èèyàn làwọn náà àwọn náà ní right a gbọ́dọ̀ ṣe ilé ayé nírọ̀rùn fún wọn ó wà láwọn advanced country kankan tó bá ti mu dé tẹ́ bá ti lè ní àǹfààní ṣẹ̀dẹ̀mẹ́ fáwọn afọ́jú gbà mí àwọn náà ti ní wọ́n ṣe ń rè ṣó ti yé tí wọ́n bá ti mú wọn dé kódà mo sì wo nǹkan kan ní bóyá few days ago tí mo ríru nǹkan báyẹn obìnrin yẹn náà afọ́jú ni inú bíúdì tó wá lọ bíúdì ńlá ni èèyàn kan fẹ́ pa wọ́n fẹ́ assassinate ẹ̀ nígbà tó fẹ́ assassinate ajá ló mú rìn ṣẹ̀mẹ̀ báwọn train job kan wà báyẹn tí wọ́n máa mú wọn rìn káàkiri tó bá ti wá dé àwọn ibì kan wọ́n ti ṣe àwọn kíní bíi irin àbí nǹkan kan ní sójú ọ̀nà yẹn tó bá wà ń bẹ̀ so ibi tó wà yẹn lákọ̀ máa trace lọ a máa ń ṣú ọ̀pọ̀ òun òkú òní láì yẹn so ojú ọ̀nà míì nìyẹn ibòmíì sì ní bí okùn àbí bíi pipe kan lọ́ọ́ ti máa bá akọ̀ máa trace ẹ̀ lọ ni tá a fi débi tó ń lọ àbí kó sún mọ́ ibi tó ń lọ so ohun tó ń jẹ́ wàsílà nìyẹn èèyàn wá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run kéèyàn wá fi nǹkan kan ṣe àtẹ̀gùn kéèyàn fi ṣe wàsílà bí kéèyàn lo iṣẹ́ olóore kó fi ṣe wàsílà ẹ wo àwọn sàlásàtú lọ́fà mímọ̀ kánà kọ́bùlàpọ̀ àwọn èèyàn mẹ́ta nínú ọ̀tọ́ ti wá ṣáájú kẹ́yìn tó wá gẹ́gẹ́ bá nọ́bí ṣe sọ fún wa sallallahu alaihi wasallam ó ní àwọn mẹ́ta yìí wọ́n ń ṣèrìn àjò nígbà tó wá ń ṣèrìn àjò ilẹ̀ ti wá ṣú nígbà tí ilẹ̀ ṣú wọ́n wá wò pé káwọn lọ sínú àpáta káwọn lọ sùn mẹ́ òkúta kan ó bá jábọ́ látòkè nígbà ó ó bá bò wọ́n mọ́nu kòtò tí wọ́n wà wọ́n bá wò pé ìkọ́nù wọ́n bá sọ fún wọn pé láàyò jí ìkòrò min hadhihi sọ́kọ̀rọ̀ òkúta tó ti bò wá mọ́lẹ̀ yìí kò sí tó lè gbà wá bẹ́ẹ̀ o ilà àǹtẹ̀dùrúwá bisọ́ọ̀lì ìyá àmàlìkò nǹkan tó lè gbà wá bẹ́ẹ̀ o ni pé kó ní kálukú wa kó wá máa rántí dáadáa kan tó ṣe tó jẹ́ pé láàrin òun àtọ́lọ́hun ni tí èèyàn kọ́kọ́ mọ̀ sí kó wá fi bẹ̀ lọ́hùn oníkálukú wọn wá bọ́ ta pé ìwọ ọlọ́wọ́n ọba ẹni tó ṣe dáadáa sí àwọn òbí ẹ̀ ó ní tó bá jẹ́ wípé èkóǹtù فعلت ذلك ابتغاء وجهك fafarij عنا مما نحن فيه من as-sakhra ìwọ náà èyí tó ṣe dáadáa sẹ́ni tó bá ṣiṣẹ́ èyí tó láǹfààní àti ṣe ṣìnà tí ò ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta oníkálukú wá ní ìwọ náà tó bá jẹ́ pé ohun tí a ṣe yìí mo ṣe ń torí ìwọ náà bá wá o ọlọ́run bá sì làwọ̀ oníkókùtà ìkó lórí ibi kòtò tí wọ́n wà yìí wọ́n sì padà jáde so ìyẹn ni wàsílà èèyàn máa ṣe iṣẹ́ olóore téèyàn ṣe ìfẹ́ èèyàn téèyàn ní sọ́nà a lò ṣé ó ti yé mọ̀nkọ́lá hìnà yẹn máa hùn nìdá nígbà téèyàn ànábì sallallahu alaihi wasallam ní sọ ńgbà tí ọba ọba tó ní ìpèpè tí wọ́n pèpè ìwà salatil qa'ima ọba tó ṣe pé náà ń kírun fún ìwọ náà wàsílà àtẹ̀gùn wá fún ànábì sallallahu alaihi wasallam wal fadila àti ọlá wa ba'athuhum al-maqam al-mahmud alladhi wa'adta ìwọ náà wọ́n bá wá bá wa fún ní maqamu mahmud eléyìí tó promise yẹ innaka la tukhliful mi'ad nínú hadithi ṣe ó ti yé náà. ṣó ti yé kọ́lọ̀ fi wá ṣe kò ń jẹ́ dáadáa wọ́n ní wàwárọ̀dà tafsir hadhihi alwasila fi hadith sallallahu alaihi alwasila wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ máa bẹ lọ́hùn fún mi o alwasila fàyínà darajatun fil janna ànábì ní ẹ̀rí wàsílà tẹ́ rí yẹn ipò kan ni nínú àlùjànnà o la tambaghi illa abdi min ibadillah kò séèyàn kan tó máa rí ẹrú kan nínú àwọn ẹrú ọlọ́wọ́n ọba wà an akúnà dálẹ̀ kàlà mo fẹ́ kó jẹ́ pé àyè yẹn èmi ni màá ní ṣó ti yé. wà á máa tàwásùn nàbí fi Umar bin Khattab wọ́n ẹ̀rọ àwọn èèyàn wọ́n á sọ pé ẹ torí pé àwọn ìṣesí tó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ń bí ọlọ́wọ́n ọba wọ́n la kàábà wàá ṣe báyìí fún mi gbogbo ilé náà ká jìnà sí o kọ́lọ̀ wọlé ọjọ́ jímọ̀ kọ́lọ̀ kó wo ní oṣù rọ̀mọ̀dán táwa yìí ṣẹ̀mẹ̀ kó kọ́mọ̀ dáadáa àdì máa sọ pé kọ́lọ̀ wọ ọlá oṣù rọ̀mọ̀dán a lè sọ pé ìwọ náà máa wọ láàwẹ̀ tí mò ń gbà tí ó ti yé iṣẹ́ olóore nìyẹn ṣùgbọ́n oṣù ní rọ̀mọ̀dán a lè fi ṣe wàsílà ọlọ́run kó wọlá bẹ́tìlá títì lóòótọ́ àyè yọ ọlọ́run lónìí àbí bẹ́ẹ̀ sára àlèlò kí la lè lò jọmọ́ a máa lórúkọ náà fàlíláhì lásìmáwò lẹ́sùnà fàdíhù bí ha ọlọ́run ní àwọn orúkọ tó pọ̀ ọlọ́run ní ẹ máa fi pè ìwọ náà bá wọn náà pé ìwọ náà bá ara zak òrùzókò ni wá pèsè fún mi a máa forúkọ náà a máa fi bẹ náà iṣẹ́ olóore tá a ṣe a máa fi bẹ náà nínú iṣẹ́ olóore wa ní ìfẹ́ ìwọ náà bá wọlá pé mo nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam wá ṣe kínní fún mi ìwọ náà bá wọlá àfẹ́ tí mo ní sáwọn sọ̀hábà wá ṣe fún mi ṣẹ́mi pé ṣé olóore wa nìfẹ́ ta ní àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti yàtọ̀ sí pé ìwọ náà bá wá wọlá ànábì Muhammad àní máa ṣe léyìn náà ìwọ náà wá wọlá àwọn sọ̀hábà kí làwọn máa sọ ìwọ náà wọlá àfẹ́ tí mo ní sànọ́bì ṣùgbọ́n kọ́ àwọn èèyàn ń balẹ̀ láti ṣe léyìn torí pọ́gọ́rọ̀ ni ò nífẹ̀ẹ́ sànọ́bì sallallahu alaihi wasallam torí pé ìnífẹ̀ẹ́ sànọ́bì ni pé ká máa tẹ̀lé ṣe sí ẹ̀ kọ́lọ̀ kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa wọ́n ní ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ sá fún òun náà ni kéèyàn wá wò pé àwọn nǹkan tí àwọn sọ̀hábà náà fi tọrọ ńkọ́ nínú ọ̀rọ̀ Umar ó ní Allahumma inna kunna idha ajizabna tawassalna ilayk binabiyyina fasaqaitana وإنا نتوسل إليك بعم نبينا فاذكنا فتوسل بدعائه وهو خاص بحاله بحال حياته ولهذا عدل عمر بعد مماته صلى الله عليه وسلم إلى التوسل بدعاء عمه العباس وني ìwọ náà wọn bá ọmọ a fi anọbi rẹ̀ a fi ṣàtẹ̀gùn wá sí ọ̀dọ̀ wọn ọlọ́run ọba nítorí pé ní àsìkò tá à ń sọ yìí ànábì sallallahu alaihi wasallam wà láyé lẹ́yìn ìgbà ti kú sọ pé a fẹ́ fi ànábì tọrọ ṣótiyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ nípa wàtàwásùl bin nabi sallallahu alaihi wasallam yawmal qiyamah yakunu bi shafa'ati wọ́n ní ìfi ọlá ànábì tọrọ jọ gbé ní alìkìyàmọ̀ ìṣìpẹ̀ ni ànábì máa ṣìpẹ̀ fún wa wa amma tawassul bi ma'na ghayri dhalik falaysa bi shar'i wọ́n ní tó bá ti yàtọ̀ sílé inú tawassul eléyìí ò ṣe ààrẹ gẹ́gẹ́ bí ká máa sọ pé wọ́n náà wa báyìí wọ́n náà wọ́lá ìyá tó bí mi sáyé wọ́lá bàbá tó gbogbo eléyìí ò dáa ìwọ náà wọlé àwọn òkú ọ̀run eléyìí ò dáa ìwọ náà wọlé àwọn ọmọ tuntun tí ò lẹ́sẹ̀ lọ́rùn eléyìí náà ò dáa torí gbogbo àwọn nǹkan tá à ń pè ọlá ọlá ìta ló sọ pé pé lọ́lá ń wájú ọlọ́run òkú tó ti kú tí wọ́n wò pé ẹ torí pé mọ̀ sí èèyàn dáadáa ṣé ti sátẹ̀lì ṣèbọ́n náà ọba ló mọ̀ àbíbẹ̀ kọ́ kí láwùjọ ta fi rí pé nǹkan kan jẹ́ mùnàfìkì mùnàfíkì lè dání wà ó lè dání ṣe sí tó bá wà láàrin wa iza laqul ladina amanu qalu amanna tí mùnàfíkì bá ń bẹ pẹ̀lú ibà amanna a máa sọ lọ́rọ̀ a sì máa ṣe níṣe ó lè jẹ́ olóńgbà kọ́kọ́ dé mọ́ṣáláṣí mùnàfíkì sí ni wa iza khalu ila shayatinihim ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ àwọn ẹni èṣù qalu inna ma'akum a ní àdájúdájú àbẹ pẹ̀lú yìí o náà ṣe yẹyẹ gbogbo bá ṣe ń ṣàláwọ̀ akúbárì ọ̀tọ̀ ni gbogbo wọn bá ti ṣe ìrùkù rẹ̀ àwọn máa ń rẹ́rìn ní káwọn eléyìí tí ò mọ nǹkan kan wọn ò mọ pé bìkan lágbára wà ẹ bá délé ní ìbáyà ẹ bá gbára ń bẹ̀ ṣẹbẹ pé yẹn pọ̀ sòkọ́ lọ́n fi wá ṣe kó ń jẹ dáadáa ọlá tá a máa fi ń tọrọ ni ọlá ọlọ́wọ́n ọba a máa forúkọ lọ́n tọrọ àti àwọn iṣẹ́ dáadáa tí a bá ṣe èyí tó sì dáa jùlọ iṣẹ́ téèyàn máa ń ṣe téèyàn máa fi bẹ lọ́hùn òun náà ní téèyàn bá ṣe tó pamọ́ tí òun sí ìyọ̀kan àyàfọ́ lọ́wọ́n ọba olódájú tí èèyàn bá fẹ́ tọrọ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé gbogbo ìgbà tí a bá ń ṣiṣẹ́ káwa náà máa gbìyànjú ká máa wá iṣẹ́ tí a máa ṣe tó jẹ́ wípé èèyàn kan kò ní mọ̀ sí nínú àwọn fídíò wa tí a ti ṣe táwọn máa padà rí láǹfààní sí òun náà ni tó ní ṣe pẹ̀lú nǹkan yẹn pé nu tó dáa jùlọ tí o máa ń láyọ̀ pé ọba wa ní ìṣòro àbẹ́yàn ní bùkátà kan nínú tó máa ń da òun náà ni wípé iṣẹ́ olóore téèyàn bá ṣe tó pamọ́ tí òun hàn séèyàn kankan nígbà tí ìṣòro ìbá wá dé kéèyàn fi bẹ̀ lọ́wọ́ ọba pé wọ́n lọ́wọ́ ọba mo ṣe iṣẹ́ báyìí báyìí níjọba ìbáyìí torí ìwọ náà bá ni mo ṣe ṣe o wọn náà iṣẹ́ yìí kò ṣe ìṣínà fún mi kò ṣe àránṣe fún mi kò ṣe gbígbàdúrà fún mi eléyìí ó máa ń jẹun tí ọlọ́run bá máa ń súré gbà ẹwà wọn mẹ́ta tá a sọ yìí iṣẹ́ tó ṣe yìí ṣe ń torí náà kò fẹ́ tó mọ ó wà láàrin àwọn àtọ́ náà sòlóbi jẹ́ pé mùsùlùmí dáadáa tá a bá ṣe ká máa pa mọ́ ó dáa èyí tó dáa jùlọ dáadáa òun náà ní kó wà láàrin àwọn náà torí ọjọ tá a ha àwọn nǹkan tá a máa ní ní àṣepamọ́ nìyẹn wọ́n sọ pé àṣeélẹ̀ làbọ̀ wá bá fún ẹnì wá dáadáa àwọn dáadáa tá a máa lè bá níwájú ọlọ́wọ́n ọba kọ́lọ́ ọba kó má ṣe ìfún wa ṣe ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين tabarin tó ní ìbéèrè inṣáàlá fọ́lìyàtàfàdọ́lì kí a béèrè nínú bí ọ̀sẹ̀ márùn-ún ta sọ a ti ṣe ọ̀sẹ̀ méjì a sì ní òpópé pẹ̀lú okùn ọ̀nà tó bá máa fi di ọ̀sẹ̀ karùn ó yẹ ká parí tíra náà orúkọ tíra náà ni nìdáwò àámún min ulamahi baladillahi al-haram ìpèpè gbogbogbò tábà gbàgbé ìtaṣe lọ àdùrúsùl muhimma àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì lè hamatil umma fún gbogbo àlùmọ̀ lápapọ̀ àbí àwọn ẹ̀kọ́ tá a fọ́nu tíra ẹ̀já díò kan ṣàrí mùsùlùmí tí káwé ẹ̀ fókú ọkàn ṣàrí mùsùlùmí táwé ọkàn wọn sọrọ pé wọ́n sọ̀rọ̀ hajj bẹ̀ wọ́n sọ̀rọ̀ zaka bẹ̀ kọ́ ni ẹ̀hẹ́ kí lọ sọ jù ọ̀rọ̀ irun àti irun sókù lára àti ìwà sọ ẹ pé gbogbogbò ni àwọn àfẹ́lẹ́ náà tún pé náà ámú ìpẹ́pẹ́ gbogbogbò nínú látọ̀dọ̀ ilẹ̀ ọlọ́run ọba ìlú tọlọ́run alharam tó jẹ́ yáàyè tó mọ́ ìyẹn náà ni mọ́kà àbí ilé ọlọ́run ọba nìyẹn báládùnlá àti mọ̀dínà àti gbogbo àwọn ibi tó wà ní àyíká ẹ̀ kọ́lọ́n kó má jẹ́ kí ìlú náà bàjẹ́ láéláé gbogbo àwọn àdánwò tó ń bẹ níbẹ̀ èyí tó kéré àti tó tóbi kọ́lọ́n bá wa dẹ́kun ẹ̀ àwọn tó jẹ́ olórí wọn bẹ́ẹ̀ kọ́lọ́n bá wa kọ́ wọn mọ́ ṣe àwọn àfáà bẹ́ẹ̀ náà kọ́lọ́n kó máa bá wa dúró tì orílẹ̀-èdè nàìjíríà ti wá náà kọlọmba jù bàjẹ́ àwọn àfáàmẹ́ kọlọmba wa tún wọ́n ṣe àwọn olórí ẹ̀sìn kọlọmba wa tún wọ́n ṣe àti gbogbo àwa tá à ń gbé bẹ́ẹ̀ náà àti àwọn tó jó lórí wa kọlọ̀n kó bàbá wa kọ́ wọn mọ́ ṣe ohun tí a ṣàǹfààní fáwọn aráàlú òun ni kọlọ̀n bá jẹ́ máa ṣe gbogbo tó máa kó nira báwọn aráàlú kọlọ̀n kó jọ àwọn olórí wa kọlọ̀n bá jẹ́ kí wọ́n ṣe ìjọba eléyìí tí wọ́n tún wá bẹ̀rẹ̀ kọlọ̀n kó jẹ́ kí ó ṣàǹfààní fáráàlú kó sì má jẹ́ ti wàhálà gbogbo ibi tí wọ́n ti ń pààyàn tí wọ́n ti ń tẹ̀jẹ̀ sílẹ̀ kọlọ̀ọ̀bà kójọ kó wa dáwọ́ ẹ̀ dúró gbogbo àwọn tí wọ́n fẹ́ da nàìjíríà rú kọlọ̀ọ̀bà àlekíọ́lá bá wa rọ̀ wọ́n lọ́kàn kó sì bá wa tún wọn ṣe rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min inshallah wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh Eh, eh, èèyàn máa máa ronú èèyàn náà máa ronú ọjọ́ tí bùkátà bá ti dé nínú téèyàn máa ronú kàn nìyẹn pé ma ti ṣẹlẹ̀ o àti wá ṣàdúrà títí títí èèyàn máa rò bá kí mo lè tì síwájú ọlọ́run náà kí mo ẹ̀wọ̀n kéèyàn gba nǹkan lọ́wọ́ èèyàn ẹ fẹ́ gba nǹkan ní complain fàpẹrẹ ẹ wá bẹ̀rẹ̀ sí rán wọn létí rẹ́kọ̀dù yìí pé ah good customer ni mi o ṣé tẹ bá fẹ́ lọ gba contract bọ́ẹ̀ ní máa rò pé kí mo ti ṣe ah, nígbà tí recession wà ẹ má gbàgbé àwa tá dúró tì yín náà ni àwa customer tá dúró tì yín ni ẹ nígbà tó jẹ́ pé school yìí gan ẹ níjọ wọn méjì lọ ṣe ti jẹ́ àwa tá a wà pẹ̀lú yín ni ìfẹ́ ọlọ́run ti wá ní káṣírí bọ́ náà ní jí ó bàjẹ́ ẹ bá wa ṣe faradà tá a bá tiẹ̀ wá jẹ́wọ́ pẹ̀lú ògo náà àwa náà ní lọ́kàn a fẹ́ kí skul máa lọ sókè ni ṣẹ̀mẹ̀kún akọ̀rọ̀ra pè é sẹ́gbẹ̀ẹ́ ni pé wọ́n lè máa ṣẹ́jú sí à nígbà àwọn máa lọ́wọ́ yẹn lọ lé ni ẹ gbọ́dọ̀ lọ́wọ́ nǹkan ṣe sí. nígbà míì proprietor lè pè yín sẹ́yìn ó lè pè yín sẹ́yìn èló lówó yín tó kù seven thousand ni ó yẹ gbà yá ẹ lọ san fún wọn. ẹ̀hẹ́ ẹ ti ẹ̀ mówó dání tẹ́lẹ̀ àfà ẹ mówó dání tẹ́lẹ̀ à ọ̀nà òun ọ̀nà òun ibo lọ́nà òun ti jẹ́ ó jábọ́ láti sọ́mọ̀ ni ọ̀nà òun ló ṣe abẹ́ sáré lọ bí atm ni àmì kúrò bí ọ̀nà òun ló ṣe àfà tó dẹ̀ dábẹ́ ẹ̀yìn àfà ẹ ti ẹ̀ lówó tẹ́lẹ̀ ọ̀nà òun ló ní ká ẹ̀ lé koko kálá lé ní bẹ́ẹ̀ bá ṣe mówó yẹn padà lọ sílé ni ṣùgbọ́n kí lẹni yẹ wò ó wù àwọn nǹkan tẹ́yìn náà ti ṣe síwájú sòyàn náà máa ń ronú gbá ah, kí làwọn nǹkan tẹ́mi náà tiẹ̀ ti ṣe lèèyàn ti gbọ́dọ̀ ṣe púpọ̀ téèyàn bá ṣe púpọ̀ ṣe ẹ̀mẹ̀ pé ìyá ṣàrántí kan bẹ̀ kọ́nà máa ṣe fún wa dáadáa ṣe náà wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh náà. náà bẹ́ẹ̀ ni. Now. Now. Now. Ọtí wà ń bẹ́ẹ̀ náà náà egbògi kan wá fi ọtí díẹ̀ sí náà ọkùnrin àbóbìnrin ṣọkùnrin lẹni àbóbìnrin ok. oye. naam ọlọ́run wa rí kúrò lọ́kàn ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ṣe tó dáa máa wípé ẹ. ta bá ti ẹ̀mú mutí ká má má mú para ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo tí bá ti máa ń wúni létí gbogbo tá bá ti ń pè lọ́tí kékeré ẹ̀ àti ẹ̀ haram haram ni o ẹ òun kọ̀ fẹ́ tẹ̀sí ẹ ní wọ́n ní bí a máa ń korò òun wá fẹ́ mọ̀ bóyá máa ń òun wá rọra fi ọwọ́ kọ̀ fi ọwọ́ sínú ẹ̀ báyìí ó dẹ̀ rọra sọ òun náà ti mutí o ẹ̀ṣẹ̀ tó gbà ẹni tó mùgò mẹ́wàá àtẹni tó rọra tọ́ wo ẹ̀ṣẹ̀ kan náà ni o ẹlẹ́ṣẹ̀ gbogbo wọn ẹ̀yẹ ká má para ni à kìtàbù ráàsì nìyẹn o ọgbọ́n orí ni o wọ́n sì ní ìmọ̀lúládìí ni ọgbọ́n orí ògbé nínú slam àti mutí ọlọ́run sọ wípé ẹ gbọ́dọ̀ mutí o. ẹ gbọ́dọ̀ mutí innamal khamra innamal khamru wal maisir ọlọ́ni ọtí mímu tẹ́tẹ́ títa ìmá ṣe ẹbọ ìmá fi ọfà pé nǹkan ríjí sómi náà agbẹ̀lẹ̀ ṣètọ́n iṣẹ́ ọwọ́ èṣù ni o ẹ jìnà sí o kẹlẹ̀ ṣoríire innama yuridu ṣètọ́n an yuqi'a bainakumul adawata ìdí tẹ́sù fi ní ẹ máa fi ọfà pé nǹkan kẹ máa ṣẹbọ kẹ máa mutí kẹ máa ta tẹ́tẹ́ èṣù fẹ́ dá ọ̀tá alẹ́ àti kórìíra sí yín láàrin ni o ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí wọ́n pàdé tọ́jọ́ ta tẹ́tẹ́ tí kan jẹ kan ṣé ìtọ́jẹ yẹn rò kó máa ṣàdúrà fọ́rẹ́ ṣe mọ̀ kó lè rò títí pé bóde ṣe ń kówó yẹn lọlé kó lè dẹ̀ ká mọ́lé kódà òun gan lè ràn wọn lọlé pé kán lọ gbowó yẹn lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn kan bá mutí tán ẹ̀rí fáwọn ẹlòmíà bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àwọn afọ́ra wọn lórí pẹ̀lú gbòdàn fi mutí náà ni èṣù fẹ́ fi dá wàhálà lẹ̀ sí yé láàrin ni o èṣù fẹ́ fi dá wàhálà lẹ̀ yé ní àárín ni so kéèyàn wá máa wá wá wí pé àwọn oògùn kan wà wọ́n máa ń kọ alcohol sí gẹ́gẹ́ bí blood tonic àwọn drug kan irú alcohol yẹn kọ́ torí pé tí wọ́n bá sọ pé alcohol ṣẹ̀mẹ̀ pé level ni gbogbo àwọn nǹkan tá à ń jẹ ó pọ̀ nú ẹ̀ tó máa ń di ọtí dàbídùn tá à ń jẹ yẹn rí bó ṣe dùn ni tí ẹ bá sókè dàbí dùn kalẹ̀ tó bá ti ferment òun náà máa di ọtí fermentation yẹn wá ní level àwọn fermentation kan wà tó jẹ́ pé tó bá ferment bẹ́ẹ̀ bí juice ló máa jẹ́ ordinary juice ló máa jẹ́ tó dẹ̀ máa dùn lẹ́nu ẹ lè fi míìkì mú oríṣiríṣi nǹkan lẹ lè fi dá lára ẹ lè dá sóyá míìkì ẹ lè dá kún máa fi gbádùn ara yín ṣùgbọ́n tó bá ti ferment dé level kan á di ọtí tó ń pààyàn ṣó ti yé gbogbo àwọn ìtàn ló wà ló blood tonic yẹn kò ń ṣe pérú yẹn ni wọ́n ń sọ ṣó ti yé blood tonic tá a bá rí i pé ó ní alcohol wà bẹ́ẹ̀ náà tó bá ṣe pé ó ta lè avoid ni ṣó ti yé a lè jìnnà sí bọ̀tọ̀ gọ̀ọ̀rọ̀ àwọn èyí tá ń lò yẹn kò ń ṣe irú yẹn ni wọ́n ń sọ ó ti wá yàtọ̀ sí pé o fẹ́ lóògùn wọn lóògùn jẹ̀díjẹ̀dí ni wọ́n wá ní àfikún fọtí lò gbogbo ògùn jẹ̀díjẹ̀dí tó bá ní o fọtí lò tó bá lọ lo bí àwọn bíi ṣúẹ̀f eh, ti ti ń jẹ́ seven up tó bá fi ṣe náà torí pé ọtí ó mú tí àwọn nǹkan yẹn tó bá rẹ́ sínú ọtí ó máa tètè ferment àwọn ọtí tó fi ní kọ́ lu ọtí nìyẹn hot ṣẹ́dígẹ́ torí pé hot drink ni ohun tó fi ní kọ́ lò ó nìyẹn tẹ bá wá wo àwọn ṣúẹ̀fì kankan yẹn àwọn bíi tíìmù àti àwọn èyí tó kù yìí lórúkọ ẹ̀ àwọn white yẹn ti ń jẹ́ sódà nǹkankan ṣó ti yé sprite iṣẹ́ titi wọn náà ó máa ń jẹ́ kí nǹkan tètè fàmẹ́ǹtì ni so ká lo àwọn ẹ̀yà alternative ẹ̀ tó bá páyọ̀ náà wọn ọba ẹ̀ tí ò bá ti páyọ̀ náà lábàá ẹ̀ mú lọ́ ní káwọn fi lò ó wọn yà rárá ìtọ́ ni ẹ fẹ́ mú lò ẹ wà nǹkan mi tẹ̀lé fi lò kódà tó bá jómi lásán ṣèbí ṣé ẹmu yẹn ló fẹ́ fún yín lálàáfíà bí àgbo yẹn ṣùgbọ́n náà ló fẹ́ fún yín lálàáfíà so téèyàn bá ti gbà kọ́nà ló fẹ́ fún yàn lálàáfíà èèyàn máa lò kọ́nà bá ṣe fẹ́ ká lò so kọ́nà fi wá ṣe kò jẹ dáadáa a gbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ọ̀rọ̀ rí báyẹn kọ́nà ń gbà fún wa وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك